كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وبعد أيها الإخوة السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fọ́lọ́run lérí dídá sí tó ṣùgbọ́n tí ò dá wa sí lásán ó dá sí látàrí ti Islam ó ṣe wá ní mùsùlùmí kò ṣe wá ní kéfìrí àmàdúpẹ́ fọlọ́ agbára sí ibú agbára sí ìgbà agbára sí àyídá táwọn àgbàlagbà tí wọ́n ní alẹ́ rẹ̀ kì í lẹ́ èyí tó ṣẹlẹ̀ sí àṣẹ ìtàn tó fi dẹni ẹ̀kọ́ tó dẹni ìgbé èyí tó ṣẹlẹ̀ sí arákùnrin kan nílùú Madina yehudi ni fa aslama ó sì gba islam lọ́wọ́ ànábì sallallahu alaihi wa alihi wa sallam láàkì ṣùgbọ́n lẹ́yìn ìgbà díẹ̀ ló bá kó mà ló bá tún ṣẹ́rí padà sínú yẹ̀wúdí tó ti gba Islam padà sínú ẹ̀sìn yẹ̀wúdí rẹ̀ wá ṣèyún nìkan kò jẹ́ ó mọ lórí bóun padà sínú òkùnkùn nìkan ó tún wá ń sọ fún àwọn èèyàn káàkiri ń sọ fún àwọn yẹ̀húdí ẹgbẹ́ rẹ̀ pé òun ló ń kọ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi ní Quran wa sallam lọ́lọ́run fi ní a ti gbọ́ ẹnìkan tó pò ló ń kọ́ ànábì ní Quran ọlọ́run ní lisanu àjàmí èdè rẹ̀ kìí ṣèdè lárúbáwá rẹ̀ ò yanjú. bí kí bàbá kan tá a mọ̀ ní kàrẹ́nì tó jẹ́ pé kò gbọ́ yorùbá kò lè sọ wá ń kọ́ láríwájú adépọ̀jù léwu sẹ́pẹ́ <laughs> yóò ga òpé ah, ẹ̀yìn lẹ́kọ̀ọ́ lóòótọ́ ọlọ́ni lisanu arabi yomobi kuranu tó yanjú ẹ̀dọ́ lòun ká nàbí ń kúra nírun lárúbáwá tiẹ̀ ò yanjú àbẹ́mọ̀ pé kẹ́nìkan ó gbóòde ní ìsìn kó jáde ní kààrẹ́ tó jẹ́ pé nígbà tí ń sọ yorùbá gan kan bú ẹ̀rìn ni pé bàbá mọ́mọ̀jẹ́yìn rẹ̀ ó kà kó wá ní òun kọ́ láríwájú adépọ̀jù kíké gbogbo àwọn ìjìnlẹ̀ yorùbá ti ń sọ òun fi yé ó wá lọ wí láàrin àwọn yẹ̀húdí pé òun ló ń kọ́ ànábì ń Kùránì láì ní dènà pẹ̀lú tó ṣẹlẹ̀ ní pé ọkùnrin wa kú ó jáde láyé nígbà tó kú táwọn sìnkú ẹ̀ pẹ̀lú ògo ọlọ́run níjọ́ kejì wọ́n bókú ẹ̀ nílẹ̀ ilẹ̀ ń ta tilẹ̀ ti ilẹ̀ tì síta ilẹ̀ ọgbà. nínú àdìsí yẹn nu sọ ibùkọ́rí àwọn èèyàn rẹ̀ wọ́n wá ní hmm, torí pé kò ṣe islam mọ́ làwọn mùsùlùmí fi lọ fi ìbínú wọ́n ṣe kìíta rẹ̀ wọ́n wá hú òkú ẹ̀ wọ́n wá gbẹ́ sàárè rẹ̀ ó tún jìn ju ti tẹ́lẹ̀ lọ wọ́n sin pẹ̀lú ògbó ọlọ́run gbò tó di ijọ́ kejì wọ́n tún bó kú ẹ̀ ń wọ́n ní a ah, a ah, a ah, mùsùlùmí yìí mọ̀ ilé o wọ́n wá gbé sàárè ǹdèjì gbọ́n tàbẹ́ lè pè ní kílábẹ́ pè kíní o ó ti fẹ́ dọ̀gbọ́n wọ́n tún sí pẹ̀lú ògo ọlọ́njọ́ kẹta wọ́n tún gbókù ẹ̀ ń ta ibi tí mo kà àdìsí ń dúró sínú yìí wá tí ìka sáré rẹ̀ kọ́lọ̀ ń ṣàforíjì fún mi kí ló padà ṣẹlẹ̀ sóńtọ̀ ṣùgbọ́n ń bọ̀ yẹn aṣòdì sí kùránì ni àpadà sí abú ló bá èyí bá ọlọ́mọdé ó bá wà o a rí nínú àwọn tó ṣe hijirọ́ láti ìlú maka lọ sí Abasha láfíríkà ń bí ní Ethiopia kéèyàn tó torí Islam bí wọn ò jẹ́ ó ṣẹ̀sìn nígbà tí wọ́n fìyà jẹ wọ́n ó wá kúrò ní maka ìyẹn nínú àwọn tó lọ Uthman Jaafar wàláì ó wọn nígbà tí ó sì dé Ethiopia ó sì di Christian ìyàwó rẹ̀ mùsùlùmí ìyàwó dúró ní Islam ẹ wá wo ọba Ethiopia tí wọ́n lọ́ọ́ bá gan Nàjáṣí òun sì gba Islam ẹ rí i pé nígbà tó kú ànábì ní ọmọ ẹ̀yà wa ó ṣaláìsí ẹjẹ́ akírun sí la ìlú Madina làwọn mùsùlùmí ti kírun sókù ànàjáṣí ọba Ethiopia níjọ́ náà lọ́hùn Màdínà ni wọ́n ti kírun sókú ẹ̀ la wọn ò gbókú ẹ̀ wá Màdínà o ìyẹn là ń pè ní sọlá tòlọ́ngọ́ yìí lẹ́gbẹ́ àwọn mọ́sí alájáde ń bẹ̀ apá kan nú àwọn àfáà sọ pé ọlọ́run ọba gbé òkú wáwájú ànábì báyìí tó gan ní ẹ̀tẹ́ kírun sí la ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí ò lálàáfíà ni wọ́n wò pé kò lálàáfíà àwọn kan ní nítorí pé ànábì fẹ́ràn rẹ̀ rárá ṣùgbọ́n lọ́rọ̀ kan sá torí àsìkò ò ní pé bẹ́ẹ̀nìkan bá kú tó jẹ́ mùsùlùmí sáàrin àwọn kèfèrí tí wọ́n sì sin lọ́hùn tá a sì rárí dájú pé kò sí mùsùlùmí kankan tó kírun sókù rẹ̀ la lọ́hùn àwa ó kírun sí i la ní kíni ní oníwọ̀n pè ní sọ̀lá tìlọ̀gọ́ yìí èyí tó wọlé jùlọ nú ọ̀rọ̀ nìyẹn gbogbo àwa tá a bá ka tí a kan tí a ń pè ní ahkamul janaiz ti sheikh wa Nasruddin al-Albani rahimahullahu rahmatan wasi'a ó sì tún ṣe tẹlẹkísù rẹ̀ náà tẹlẹkísù ahkamul janaiz tá a lè pè ní eréfèé tíra àkàmùlì janais ìdájọ́ tí ń bẹ fún òkú nínú Islam òkú ṣíṣe àwa tá bá mọ tó a tí àti Muhammad alijibali tó kọ tó pè ní arihilatu maktuma rihilatun maktuma ó náà ní inevitable journey ìrìn àjò tí ò sí àní àní tàbí tàbí ṣùgbọ́n ń bẹ gbogbo èèyàn ni ó volume ní síríìsì ni alákọ̀ọ́kọ́ ó kọ nípa àìsàn àti ìwòsàn ẹlẹ́ẹ̀kejì ó wá kọ nípa funeral rites in Islam kí làwọn ojúṣe ìdájọ́ tí ń bẹ fún òkú ṣíṣe nínú Islam. ẹlẹ́ẹ̀kẹta ó wá kọ ogún pínpín gan nínú Islam ìdìbò lè kọ o ẹlẹ́ẹ̀kẹrin ó kọ torí pé kìnnì kan jọ ikú náà lórun ó wá kọ dream interpretation ìtumọ̀ àlá ó ṣàlàyé ẹ̀ ìtumọ̀ àlá àti ẹ̀ kéye pé ti ń sọ ń ni pé bó bá rí ejò kìnnì kan ṣẹlẹ̀ ó ṣàlàyé láẹ̀kúnrẹ́rẹ́ ọlọ́run ṣàánú wa a funeral rites in Islam tó kọ ara ọ̀rọ̀ yẹn ń bẹ̀ sòsọ̀lá tó lè gbọ́ ẹ tó kú bá kú lóhùn tí ò sẹ́ni tó kírun sí la wọ́n sì sin á kírun sí la níbí ṣùgbọ́n tí wọ́n bá ti lè kírun sí la lọ́hùn a ní bùkátà sí ká tún kírun sí la ní ìmá wallahu ta'ala a'lam apàdà sí ibú apàdà sí ìgbà apàdà sí àìdá tí wọ́n lálẹ́ rẹ̀ kì í lẹ́ ọlọ́mọ jù sẹlẹ̀sẹ̀ ní kọ̀ọ̀kan wa àti wà ní Islam ọlọ́run kò fẹsẹ̀ wa rinlẹ̀ ń bẹ àtàwa àtàwọn aya wa torí ti bá ní àtàyà wa mo límìtì ẹ̀ sóníyàwó kan nù obìnrin tẹ́ bẹ́ẹ̀ ni àtàyà wa àtàwa àtàyà wa tí n bá fi àwọn sí i a jẹ́ pé àwọn oníyàwó kan péré òní àdúrà ń dọ́dọ̀ wọn àtàwa àti àwọn aya wa ẹni tó bá lẹ́yọ̀ kan o kò sínú. Si ẹni tó bá ní jẹyọ kan lọ tí ò kọjá mẹ́rin torí aláṣẹ tó ń bẹ aláṣẹ jù ń bẹ àwọn aláṣẹ jù lẹni tó níyàwó tó ju mẹ́rin lọ mẹ́rin ni ṣẹ̀ríà Islam gbà wá láàyè tá a lè ní kò gbọdọ̀ jù bá ń lọ mo rò pé ẹ má jẹ́ nìkan kó tàn yín jẹ o àbí kó lo gbájú ẹ̀ fún yín tó ní Ọlọ́run sọ pé fáńkì ọ̀hún ma a padà sọ̀rọ̀ náà o ma tọ́ ọmọ alákùn mina nisa'i mafna wasulasa waruba a padà sọ̀rọ̀ àwọn èèyàn náà pẹ̀lú ògo ọlọ́run nínú àwọn àyàtà aka yìí wọ́n ní ọlọ́run ní ẹfẹ́ ìtòwò inú àwọn obìnrin mọ́sánná ẹfẹ́ méjì wàásù àti mẹ́ta ó jẹ́ mélòó báwọn márùn wàárò àti mẹ́rin ó di mélòó mẹ́sàn-án pé mẹ́sàn-án la lè lọ́lọ́run yọ̀ǹda àwọn kan ní hàn masina méjì wàsùlàsà méjì méjì lọ́nà mẹ́ta ó di mélòó ó di mẹ́fà wárùbá mẹ́fà lọ́nà mẹ́rin ó mélòó ó twenty four àǹkan ní hàn masina méjì wàsùlàsà two raised to power three méjì gbéra wọn pọ̀n lọ́nà mẹ́ta kì ṣe méjì nílọ́po mẹ́ta two times two times ó jẹ́ mẹ́jọ wárùbá mẹ́jọ gbéra wọn pọ̀n lọ́nà mẹ́rin eight raised to power four eight times eight sixty four times eight sódì eight times eight àwọn yẹn là ń pè láwọn tí ń fi kùránì fọ̀rọ̀ ọlọ́run ṣe yẹ̀yẹ́ á padà sọ̀rọ̀ wọn náà bá a bá débẹ̀ lónìí ọlọ́run sọ̀rọ̀ wọn nu súra ẹlẹ́kẹrin súra four aya one forty one. kódà àyà tá a bọ̀ sí yìí náà pẹ̀lú ògo ọlọ́run ọlọ́run sọ̀rọ̀ wọn náà insha allah ta'ala àtàwa àtàwọn aya wa ó pọ̀ jù mẹ́rin ó kéré ẹyọ kan ó ayọ̀ lẹ́ òlóbìn rárá ó nìkan ṣùgbọ́n lọ́n dá pé sọ̀lẹ̀ ò gbọ́dọ̀ mọ́ ní méjì àbí mẹ́ta àbí mẹ́rin àwa mùsùlùmí a ní bùkátà sí kinní kan tí wọ́n ń pè ní war of number ogun èrò abẹ́jagun èrò kìí ṣogun idà o àbí ìbọn ogun èrò ogun táwọn China jà ń jọun nígbà táwọn jáde lómi ní tẹkinọ́lọ́jì ló sọ China dèèyàn láláyé láéláé èrò tí wọ́n ní ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà China ò tí ì máa ṣe fóònù wọn ò tí ì máa ṣe nǹkan kan wọ́n ń bẹ nínú àwọn tó ní fito power security council united nations kò sí ní tó jẹ́ wọn ó ka ṣáínà sí o wọ́n ní pé èèyàn márùn-ún bá dúró láyé ṣáínà ó jẹ kan bẹ́ẹ̀ wọ́n pọ̀ débi pé òun náà ló já nàìjíríà ó gbajúmọ̀ láfíríkà ìbáyé pé àpọ̀ nàìjíríà ní south africa ó ti tẹ̀ wá mọ́lẹ̀ ṣùgbọ́n ó lè ignore population gbogbo country ní òtọ́ your state eh, ghana Eh, iná wọn ò ṣẹ́jú gbogbo national lo gana kò bóyá ló tó náà Ondo state tá à ń lò lóńdó state mélòó ń Ghana in population wọn. èyàn kìí ṣe pé mò ń pé pàṣẹ níná ní o ṣùgbọ́n pípọ̀ Nàìjíríà ó jẹ́ kí Nàìjíríà Benin bá sọ pé káyìn báwọn ará Ọ̀yọ́ state ọ̀nà àtàwọn ará Lagos látọ̀nà Badagry bá ya wọ Republic of Benin kankan mú wọn lọ́kọ̀ọ̀kan èèyàn tún sẹ́kù tí ò ní rí yàn tí ó bá jà pé a kàn ya wọ ọbẹ̀ pé kí lẹ wí bẹ́ẹ̀ àwa ya wọ ọbẹ̀ á mú wọn lọ́kọ̀ọ̀kan àwọn èèyàn tún wá pọ̀ nílẹ̀ tí ò ní rí yàn tí ó lù èèyàn náà ní ọ̀fàdé náà bá ti lọ ECOWAS summit wọ́n ní hmm, Nàìjíríà náà ṣé a máa ECOWAS náà nù ẹ̀ríyàwó Jonathan joni. African first lady kìíní kan tí wọ́n ṣe for peace wọ́n tún ní mọ̀ bá a lọ wọ́n ṣe tí òní tún mọ̀ bá a lọ túráyé náà ló kú òǹbẹ̀ <laughs> population nù àbá ọlọ́run sì sọ fún àwọn yẹ̀wúdí inú kura ọlọ́run sọ fún àbánú Israel ó ní ẹ rántí nígbà tí ẹ kéré mo wá ń sọ yín di alágbára pẹ̀lú pé mo jẹ́ kẹ́ ẹ pọ̀ tó ẹ gbọ́ àwọn bàní israẹli ò pọ̀ ní egypt níjọ́ náà ní fìlà wọn náà ò bá ti run wọn ṣùgbọ́n wọ́n pọ̀ ká pé bí wọ́n ṣe ń jà tó ní jọ́ọ̀sì ní ìsìnjẹ́ ń pa haúsá ń ká haúsá ọmọ pọ̀ sí wọn ò ti ní tán kìí ṣètúmọ̀ tá à ń sọ ni pé ìjà ń dá o mò ń sọ pàtàkì kéèyàn ó pọ̀ tí wọ́n bá ní nàìjíríà ní ìsìn ọkọ̀ kan lásìdẹ́ǹtì lọ́nà èkó èèyàn fífítì ló kú kódà lèmi èyí rántí pé àwọn ah, mà ṣe yóò sàmọ lọ́ntì ẹni torí ò pé fámìlì nǹkan kan ò sí ń bẹ̀ ṣùgbọ́n àwọn orílẹ̀-èdè kan bẹ tí wọ́n bá léèyàn hundred kú president wọn ó ṣọ̀fọ̀ gbogbo ìlú ó ṣọ̀fọ̀ pé mélòó náà làwọn tó hundred tó ń kú ó ní nàìjíríà fi já a kúnra wọn ní àwọn ọmọ nàìjíríà kan ní Ivory Coast àwọn gé ọwọ́ wọn àwọn kan wọ́n pa wọn níjà nàìjíríà ò ní kà sí àpénú ṣe kà sí dá o ṣùgbọ́n torí pé àpọ̀ náà ni táì pé wọ́n ń wẹ́ni wá àbúrò pírẹsidẹ́ǹtì ó wà ń bẹ̀ fámìlì rẹ̀ ó wà ń bẹ̀ bíi kọ́ńtì tí ń pè ní Lesotho àbí bíi irú Gambia ń àbí kílẹ̀ Haiti àbí Djibouti àbí Sao Tome gbogbo àwọn ìlú kékeré wọ́n ka èèyàn wọn sí pọ̀ torí pé mélòó náà ni wọ́n ọlọ́run ó ṣàánú wa látara bẹ́ẹ̀ bí mùsùlùmí tó dáa àsọ̀fà mùsùlùmí wúruwúru tá a bá pọ̀ pípọ̀ wa náà wọ́n kà wá sí onímọ̀ sọ́njọ́ nígbà tí wọ́n lé àwọn ẹlẹ́hàá yunifásitì mo ní àwa tá a lẹ́lẹ́hàá là fà á ẹ jẹ́ kẹ́lẹ́hàá one hundred ó ṣe jáàmbù one hundred ló mú ooo fún mẹ́sìn gbogbo wọn ló wọ kọ́tọ̀ gbogbo wọn ni wọ́n paasi post jambu wọ́n gba ninety ninety one hundred míì mú uni lọ́rin gbogbo wọn ló wọ̀ one hundred míì wọ́n ní níjọ skrini gbogbo wọn á jẹ́lẹ̀ àwọn kó sàtíkéètì ni ṣé wọ́n lé lé wọn wọn ò bí wọn dáa kódà àwọn woman rights ó jà fún wọn gbọ́dọ̀ jẹ́ pé gbogbo hundred tí wọ́n fẹ́ gbà bí èèyàn twenty tí wọ́n fẹ́ gbà gbogbo wọn jẹ́lẹ̀ àwọn yunifásitì eléyìí náà gbogbo wọn ẹlẹ́hà yunifásitì tọ́wọ́n náà gbogbo wọn ẹlẹ́hà ẹlẹ́ wọn ẹ̀rí pé kò ní rọrùn ṣùgbọ́n tá a yẹ ká yọ ọ̀kan náà ló kàn dúró láàrin wọn wọ́n lè gba àdánù pé wọ́n ní kí gba àwọn èèpọ̀ ẹ̀rí pé bí àwọn ẹlẹ́hà bá pọ̀ ń bì kan àbáwọn obìnrin tí wọ́n lo jìlìbá tí wọ́n borí ẹni tó bá wọṣọ tiẹ̀ sórósóró ní òrí láàrin wọn pé òun yóò tètè sákò ń torí pé àwọn ló pọ̀ ńbẹ̀ yẹn ó ní wọ́n ń pè ní war of number àwa mùsùlùmí alógun yẹn jà mùsùlùmí ni ọ orí jẹ orí mu olóńbímọ oró méjì kó bá a lè tọ́ wọn ní yunifásitì tọ́lọ̀ bá ní káìsàn kan ó mọ̀mọ́ ń kọ́ tẹ́ pé teaching hospital ló ná gbogbo owó òun sí tó ló fẹ́ fi tọ́ yunifásitì torí àwọn èèyàn máa rò pa agbọ́n ju ọlọ́run lọ ah, ọmọ mẹ́ta péré mo fẹ́ bí kí n bá lè tọ́jú wọn mo fẹ́ fún wọn ní best education ọlọ́run ni ó ké àti ẹ̀fà ìsànṣẹ́ ọmọ òun ṣùgbọ́n ọmọ òun wàá mọ̀ wé wọn kọ kọ kọ kọ kọ a b c d e f g h a b i j k r ẹgbà special ti ṣàfún wọn tó gbà fún a b c d e f ó ní a i j k kí ló ṣe ó ṣe wáìkì ní twenty times kò páàsì wọ́n bá a ṣe wáìkì yẹn ṣe gbogbo ẹ̀ ó tún wọ yunifásitì wọ́n lé ní kò tán. ṣèbí torí kó o bá ní best education fún ọmọ rẹ lò fi bímọ púpọ̀ ọmọ ọlọ́run ni kò mọ̀wé ó parí àbẹ́mọ̀ pé ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa torí náà ẹ̀yin ẹ̀yẹ́ má máa rò pé gbọ́n ntọ́lọ́run bá ti sọ tánàbí sọ ibẹ̀ lọ́nà wà àwa mùsùlùmí kò sínú àṣà wa ìfètòsọ́mọ bíbú ọ̀rọ̀ bú ni àwọn kan ló kó wá. ẹ̀ẹ́n bí ẹ̀ bá ti bí mẹ́ta ó ti tó tá ń wí bẹ́ẹ̀ fún ọ́nbó ló ti rí ka ṣé kùránì ló sọ ni àbí súnà ànábì àti wọ àtọmọ rẹ kẹ́ ẹ tó dáyé lọ́lọ́run ti kọ́ńtẹ́ jẹ ńtẹ́sì jẹ́ ó ti kọ́ sẹ́ẹ̀rí gbogbo àwọn ọlọ́mọ kan ọlọ́mọ méjì ń àwọn ni ó bá wa ọlọ́mọ mẹ́fà méje mẹ́jọ wọn ó bá wa tọ́jú ọmọ wa torí ngbà tọmọ rẹ̀ méjì bá ti lọ yunifásitì onìkan ní dágbélé yóò á lóun ìdí ẹnìkan tí ó ràn lọ́wọ́ àní àwọn ọmọ mi ò rẹ pé don't worry i take care of the education just let me to come and live with me. abẹ́ẹ̀ tí ráwọn èèyàn ti máa sọ wọ́n máa béèrè ọmọ pé ká fáwọn lọ́mọ pé gbọ́dọ̀ àwọn pé àwọn ó sanwó school kò sí problem tó rọmọ ahóró méjì ló bí gbogbo wọn ti lọ yunifásitì so òní yóò bá wa tọ́ so n tá n try láti bí ò bá sì bá wa tọ́ yóò tọ́ ajá torí yóò rajá sílé yóò di Michael Jackson nù yóò di ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó ìlú èbó èṣù ti tọwọ́ bọ ọpọlọ wọn wọn láwọn olè bímọ wàhálà mọ́pọ̀ ṣùgbọ́n wọ́n lè ṣe wàhálà ajá wọ́n lè ṣe wàhálà kìnìún ẹlòmíì inú ilé rẹ̀ yóò máa sin kìnìún yóò máa sin oríṣiríṣi àràárọ̀ yà lọ́mọ fún ẹ lóúnjẹ mo kà magazine kan magazine al nígbàtí United Nations sọ̀rọ̀ nípa universal basic education wọ́n wá kọ pé owó oúnjẹ tájá ń jẹ ní Europe ní ọdún kan oúnjẹ ajá ní Europe ní ọdún kan owó yẹn fìnánsì universal basic education ní gbogbo ní tí wọ́n ń pè ní third world countries Al-Furqan magazine kan ní lárúbáwá ní Arabic magazine àwọn mùsùlùmí ní kọ́ wọ́n estimate owó oúnjẹ ajá ní Europe mo rò pa àmọ́ Europe France eh, Great Britain yẹn eh, England Ireland Scotland Portugal gbogbo àwọn tí sàn ń pè ní Europe owó oúnjẹ táwọn ajá wọn máa ń jẹ lọ́dún kan ó finance universal basic education ti ń pariwo olùwé Yorùbá pé èèyàn ò rí bí sùn ajá ẹ wọ Olympic eré ìdíkínà ṣe lójó ní tí wọ́n bẹ̀rẹ̀ mo kàánú pépà pé owó ìwọlé tí wọ́n fi wòran ìbẹ̀rẹ̀ olympic between three thousand pounds and five thousand pounds that is between seven hundred and fifty thousand naira and one million two hundred and fifty thousand naira lówó tí wọ́n fi wọlé wòran bẹ́ẹ̀ olympic tẹ́kan ráńwò london wẹ́rẹ̀hún àwọn tó wo wọlé wòran ẹni tó sanwó tó kéré jù ló san seven hundred and fifty thousand naira ló fi gba tíkẹ́ẹ̀tì àwọn tó bá fẹ́ jókòó níbi special area àwọn yẹn san bíi one point two five million one million two hundred and fifty thousand naira ọjọ́ kan náà ló fi wòran o o sì lè lọ níjọ́ tó olympic bẹ̀rẹ̀ àbókọ̀lá kò rí tíkẹ́ẹ̀tì rà wọ́n ti tà tán ti pẹ́ àwọn èèyàn sì lọ láti nàìjíríà yìí lọ́ọ́ wò wọ́n tún gun ẹropíléènì lọ ẹ wo owó tí ó fi gun píléènì bẹ́ẹ̀ sì ni ní fámílì ẹni tó ṣerú èèyàn o àìmọye àwọn tí òòrò ń jẹjẹ wọn bẹ́ẹ̀ so àwọn mùsùlùmí ẹ̀dá gan ọlọ́run jẹ́sìn òye wa mo jẹ́rìí pé ọlọ́run ọba tó ṣàánú wa tó jẹ́ agbọ́lé iye dáadáa ẹ ọ̀kan ṣoṣo ni o kò pé méjì o ó nìkan ni jọ́sìn sí tọ́ sí nítòdodo olóògbé ànábì sallallahu alaihi wasallam dìde ní òjíṣẹ́ fún gbogbo àgbáńlá ayé ìkẹ́ àti ọlọ́ọ̀lọ́run kó máa bá aṣíwájú ẹ̀dá tí ń jẹ́ Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn aráalé rẹ̀ tí wọ́n mọ́ àti àwọn sàhábà rẹ̀ tí wọ́n bá lò gbà kí ìkẹ́ ìmọ̀dáwọ́ dúró lórí àwọn tá a sọ ìkó kárí gbogbo mùsùlùmí àgbáńlá ayé pátá tí ó yà wá náà lẹ̀ lẹ́yìn ilé ẹ̀yin olùtẹ́tísì mi alápọ̀nlé ẹ̀yin onígbàgbọ́ òdodo akíra ní kíkí ti Islam lẹ́ẹ̀kan sí pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Naam aya fifty one ó ní akàlánà pẹ̀lú ògbó ọlọ́run á ka aya náà á kàn sọ lérèfé á wà máa tẹ̀síwájú nínú suratul Maida súra ẹlẹ́ẹ̀karùn-ún aya fifty one bismillah. أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعدهم أولياء بعد ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين فترى الذين في قلوبهم مرض يسارعون فيهم يسارعون فيهم يقولون نخشى أن تصيبنا دائرة فعسى الله أن يأتي بالفتح أو أمر من عنده فيصبه على ما أسروا في أنفسهم نادمين ويقول الذين آمنوا أهؤلاء الذين أقسموا بالله جهد إيمانهم إنهم لمعكم إنهم لماكم حبطت أعمالهم فأصبه خاسرين يا أيها الذين آمنوا ما يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم فسوف يأتي الله بقوم يحبهم ويحبونهم أذلة على المؤمنين عزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم abẹ̀rẹ̀ àlàyé ọ̀rọ̀ ọlọ́run tó ní táǹpé ní tafsir al-Qur'an pẹ̀lú sísáàdì ọlọ́run kú lọ́dọ̀ àṣẹ ìtọ́n ẹni ẹ̀kọ́ ẹni ìgbé ọlọ́mọdé ọ̀rá ìrààrin wa bismillahir rahmanir rahim ní orúkọ ọlọ́run ọba tí ń jẹ́ Allahu ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ al ọlọ́ni yáyà lẹ́dínà àmẹ́nu àpẹ̀yìn onígbàgbọ́ òdodo látẹ́tà fídọ̀lẹ̀ yahuda wà ní sọ̀rọ̀ òlìyà ẹ má mú àwọn yahudi àti nasara ẹ má mú wọn ní olùrànlọ́wọ́ yín ẹ má fi wọ́n ṣe ẹ má fi wọ́n ṣe yín ẹ má wọ́n ṣe bàbá àṣàlẹ̀ ẹ sì má mú wọn báàdù ọlọ́run ní gbogbo ẹni tó bá lọ sí ń ta wí tó jẹ́ pé ẹ̀wú dí lọ́rẹ̀ ìmúlẹ̀ rẹ̀ òun lalámọ̀ràn ẹ̀ onímọ̀ bá dámọ̀ràn ó ní olùdámọ̀ràn àgbà fún kìí ṣe àwọn àfáà tí wọ́n ní àgbọ́yé kùránì àti sunna kìí ṣe àwọn mùsùlùmí tí wọ́n lòye ṣùgbọ́n yahudi àti nasara ni olùdámọ̀ràn àgbà fúnrú ẹni bẹ́ẹ̀ fàyínà òmìnirun ó ti dára wọn nìyẹn iná lọ àlàyé adélẹ́kọ́ mẹ́sàn-án ọlọ́run ò ní ràn kò ní tọ́ wọn sọ́nà gbogbo àwọn ìjọ alábùsí àṣàlàyé yìí lánàá ọlọ́run á ní fọ́tàrọ̀ rẹ̀ dìnnà fi kúlóbì mẹ́rọ̀dún orí. ó ṣe wọn àfa ọlọ́run ní fàtàrọ̀ rẹ̀ ànábì orí fàtàrọ́ anábì nìkan kọ́ gbogbo àwa mùsùlùmí tá kìí ṣe mùsùlùmí ọlọ́bẹ̀ ẹ̀họ̀ tí múṣemúṣe wa tó já múṣe gbogbo àwa mùsùlùmí gbangba làṣáta àwa mùsùlùmí tá ń ṣẹ̀sìn pẹ̀lú ìdánilójú tí kìí ṣe pé à ń ṣe ẹ̀sìn nítorí nǹkan míì àtọ̀sọ́lọ́hun tá a sì yè méjì lórí ẹ̀sìn wa torí ìran ìṣekèfèrí kan ó là ń pè ní kúfúrú shak èèyàn ń ṣiyèméjì nípa ọ̀rọ̀ ọlọ́run ń kírun lóòótọ́ ń gbààwẹ̀ kódà ó ń ṣe hajj owó wọ́sàká ẹ̀ ó yọ àmọ́ tó ń ti bẹ́ẹ̀ tí wọ́n bá kọ̀rọ̀ ọlọ́run ọba fún yín sì ń ṣiyèméjì lérí ẹ̀ in doubt ọlọ́run sì ti pé dáálíkàlì kìtáàbù láàárọ̀ ìgbà fìhì ọlọ́run ní tíra tẹ́rí yẹn náà ní alukur'an kò sí iyèméjì kan bẹ́ẹ̀ gbọ́dọ̀ ọlọ́run ló ti wá dáálíkàlì kìtáàbù láàárọ̀ ìgbà fìhì dáálíkàlì kìtáàbù láàárọ̀ ìgbà dáálíkàlì kìtáàbù. méjì ní bẹ́ẹ̀ bá ń ka kùránì suratul baqara lẹ́yìn alif lam mim aya ẹlẹ́ẹ̀kejì wàá rí ọmọ mẹ́ta tí wọ́n kán síwájú rọ́ìbà àkọ́kọ́ wàá tún wàá rí ọmọ mẹ́ta tí wọ́n kán síwájú fíhì òní wọ́n ń pè ní tàánùkù nínú àwọn alámọ́tòlù wákf àbí àwọn àmì àwọn aláwọ̀ àti wọ́n fi máa dànù dúró nínú Quran tàánùkù nìyẹn tàánùkù lè wá kù bá dànù dúró níbi ọmọ mẹta akọkọ tá a lè pè ní àrùn tó bá dànù dúró níbi tàkọ́kọ́ ò gbọ́dọ̀ dànù dúró níbi kejì bọ bá dánu dúró níbi talákọ̀ọ́kọ́ ó dúró níbi méjèèjì ló tiwọn nínú èdè méjèèjì nínú àtúpalẹ̀ èdè ni wọ́n ń pè ní ìrọ́b táwọn eléègbò ń pè ní passing tá a lè tú fún gbogbo ẹni tí èyí bá ṣe specialist ní grammatical analysis ọlọ́ni dálíkàlì kìtàbù láàárọ̀ ebè àkọ́kọ́ nù ní tíra tẹ mú dání tí ń jẹ́ kùránì kò síyè méjì pọ́dọ̀ ọlọ́run ló ti wá. tíra tí ò síyè méjì pọ́dọ̀ ọlọ́run ló ti wá yìí. fíhì ń bẹ ń bẹ hùdáhùn ìmànà fún gbogbo àwọn olùpáyà ọlọ́run kíkà àtàkọ́kọ́ nù ní ní dáálíkálí kìtàbù láàárọ̀ ìbà fíhì tíra tẹ mú lọ́wọ́ láàárọ̀ ìbà fíhì gbogbo ntẹ bá ti kà ń bó ti rí nu ẹ má sì méjì ń fún gbogbo àwọn ẹni tí ò bá wá sí etí bá wá sí iyèméjì e kódà kó máa ń ṣe ń tọ́lọ̀ ń wí ò là ń pè ní kúfúrú ìṣekèfèrí ti e kú iná náà ní sì ṣe gbére ńbẹ ní jáde kú ńbẹ torí pé e gbogbo àwọn tá a wá sí nípa ẹ̀sìn wọn tààrọ́ fi ọlọ́run ní ẹ̀rí àwọn tí ń bẹ nínú ọkàn wọn kí ni tí ń bẹ ń bẹ àrùn yusari una fi àwọn èèyàn wọ̀nyí wọ́n máa yusari una fi hin fili yahudi wà nasara àwọn èèyàn wọ̀nyí ó máa yárayára lọ darapọ̀ mọ́ àwọn yahudi àti nasara pẹ̀lú ìtumọ̀ pé wọ́n máa wá ìrànlọ́wọ́ wọn. wọ́n máa mú wọn lọ́rẹ́ ìmùlẹ̀ wọ́n ó yára máa di wọléwọ̀de wọn ọlọ́ni àwọn tí ó bá jẹ́ onígbàgbọ́ òdodo wọn ò rí bẹ́ẹ̀. ọlọ́ni bàbá wa bí wọ́n léèrè èé ṣe tẹ́ fi ń ṣe bẹ́ẹ̀ kí ló dé èmi lọ́fà kí lẹ rí àwọn Yorùbá ní kí lẹ rí ní kí ló rí tó yẹ. Eh, ẹ lọ́bẹ̀ tí ọwọ́ àwọn yorùbá nù pé ah èmi lẹ rí inú ọbẹ̀ tẹ́ fi wàrú sọ́wọ́ o <laughs> àwọn yorùbá wọn èdè wọn pọ̀ ọlọ́ọ̀ni bàbá bí wọn wọn fèsì kèfèrí ò lè ṣe kó má yóò fún yín yakulu nana anu sí sí in tó jẹ́ káwọn ó ṣe bẹ́ẹ̀ ni pé àwọn ń páyà kí nǹkan máa kéṣù ó máa pàdídà kó máa lájá gbogbo ẹni tí ń dẹ̀gbẹ́ yẹni tí ń lọ gbó ọdẹ tí máa fajá dẹ ọdẹ tí ń fajá dẹ̀gbẹ́ èṣù ó ajá ó yóò pa kódà ìgalà ajá máa pa àwọn adẹnú gbẹ́ àwọn arí èṣù ó ti ń lé ajá sẹ́ni pé ọ̀rọ̀ ìní ní ìrédòdì èso pàdídà ńlájá ẹni tí ò bá mèso ásámọ ẹran tí wọ́n ń pè ní ẹtu wọ́n fẹ́ jọra wọn díẹ̀ yọ pé atu kàrẹ́ àbí kílẹ̀ ń pè etu ẹtu yẹn bẹ́ẹ̀ lè so ó ṣe fẹ́ rí ìwọ̀n ńlájá àbí pé èèyàn ń lé ewúrẹ́ ewúrẹ́ wá ń lé èèyàn ah, ewúrẹ́ ní lé èèyàn yìí wọ́n ní àwọn ń bẹ̀rù da irọ́ kọ́rọ̀ máa yí bìrì kó máa di wípé agbára ó padà bọ́ sọ́wọ́ àwọn nàṣàrà àti yẹ̀wúdí nílùú mọ̀dínà ńjọ́ náà ń làwọn fi ń tètè ń ṣe wọléwọ̀de wọn kí wọ́n má bàa fìyà jẹ àwọn bọ́rọ̀ bá padà dà bẹ́ẹ̀. kí ló ṣe wọ́n yẹn wọ́n ń ṣiyèméjì nípa Islam wọ́n ń ṣiyèméjì nípa iṣẹ́ tọ́lọ̀ ń fi rán nábì wọ́n ń ṣiyèméjì nípa pé sódodo lọ̀rọ̀ ànábì pé islam ni ó borí olóṣèlè ẹnu suratul Baqara ọlọ́ni fi kulubihim maradun fazadahumullahu maradan. ìbẹ̀ nínú ọkàn wa maradun àìsàn fazadahumullahu maradan ọlọ́sísà ó lé àìsàn náà kún fún wa àwọn àfáà kí ni àìsàn náà ó náà ní kúfúrú. ṣé n tí wọ́n ń pè ní nifak ó ní ìdáhàrò lè hak wà ìbítọ́lù lè kúf how ìdáhàrò lè islam wà ìbítọ́lù lè kúfrì n tí wọ́n ń pè ní ìṣe munafiki ká ṣe àfihàn ẹ̀sìn lójú ṣùgbọ́n ìsàlẹ̀ ẹkùn wọn kẹfìrí ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ wọ́n wá di mùdábùdábù wọ́n mọ̀ wá wọn ò ní dúró ní wọn ò ní sílọ̀ ṣe ń sọ̀rọ̀ ni wọ́n jẹ́ ọlọ́run ní àrùn yẹn kèfèrí yẹn ń bẹnu ọkàn wọn ìdí tí wọ́n fi ń sọ bẹ́ẹ̀ nù wọ́n aláwọn ń payà kí àwọn má bàa tọwọ́ wọn jìyà bọ́rọ̀ bá tún yí. ọlọ́run ní asàlọ́hùn àyà tí abẹ́lẹ̀ fati àṣà níbí à ní sọ pé ó ṣeé ṣe àlọ́hùn àyà tí abẹ́lẹ̀ fati. ìjẹjà ọlọ́run ọba sì súnmọ́ lérí àwọn kèfèrí àwọn mùsùlùmí ọlọ́run ọba ó fún wọn ní ìjẹjà òun náà ni pé yóò fún wọn ní ìborí àwọn amúrìnmìnì ìdìhí àbọ́lọ́run ọba ó tún mú àṣẹ mi wá látọ̀dọ̀ rẹ̀ fáyọsí àwọn yẹn alámásàrú wọn ò wá padà di. Alama asaru fi àpòsí ìnàdì ní èyí tí wọ́n fi pamọ́ àṣàrù tí wọ́n fi pamọ́ sínú ọkàn wọn ọlọ́run ló ń sọ fún wa o pé ń bẹ́nu ọkàn wọn àrùn kí láàrùn yẹn kú fúrù ṣùgbọ́n torí pé àárí ọkàn wọn kódà béèyàn pamọ́ téèyàn la ọkàn wọn ò ní rí ń bẹ̀ ọlọ́run wa ń fún wa ní ìrò nípa tí ń bẹ́nu ọkàn wọn ọlọ́run ni wọ́n padà di náà dì ní náà wọ́n padà di wọ́n padà sábàmọ̀ lórí má aṣàrú fi ánfùsì ní tí wọ́n fi pamọ́ sínú ọkàn wọn wọ́n padà kábàámọ̀ rẹ̀ torí bí wọ́n ti jẹ́ ògbéǹde alikiyama ọlọ́run sọ ìyà tí ó jẹ àwọn mùnàfìkì pé akásáré mu tábàwọn náà sọ́rọ́tù mùnàfìkún ọlọ́run ròyìn àwọn mùnàfìkì fún wa ṣùgbọ́n nínú sọ́rọ́tù làdídì kọ́ ọlọ́run padà sọ ìyà tí ó jẹ àwọn mùnàfìkì mo ti sọ́rọ́tù mùnàfìkún kó o ká. naam

ṣàlàyé púpọ̀ lérí ẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba àti ẹ̀ ti yanjú ààrẹ ọlọ́run ní ìdájá kálí mùnàfikún nírẹ́ ànábì báwọn mùnàfikì bá dé wá bọ̀ ọkọ lónà ṣáádó ìnákàlà rasulullah wọ́n ní àwọn jẹ́rìí pé ò jẹ́ nǹkan kan òjíṣẹ́ ọlọ́run ọba lọ jẹ́ àwọn jẹ́rìí bẹ́ẹ̀ máa wo ti mùnàfikún yẹn wallahu ya'lamu ọlọ́run ọba sì mọ̀ ìnákàlà rasulullah pé òjíṣẹ́ ni ọ̀hún ọba àmọ́ jẹ́rìí ṣùgbọ́n ẹ̀rí tọ́lọ́hún tí ó jẹ́ lórí àwọn mùnáfìkì ni pé yóò fún yín ní ìró nípa tí ń bẹ nínú ọkàn wọn tẹ́yìn ò mà làkàbì bóun irọ́ ni wọ́n pa. ọlọ́run ní àyèmánà òun ara tí wọ́n bú yẹn o ni wọ́n fi ṣe júnà ni wọ́n yẹ dí gàgá wọ́n fi ṣe gàgá kẹ́ ẹ má bàa pè wọ́n ń kèfèrí kí wọ́n lè máa bá yín wọlé wọ̀de náà. wọ́n wá ń lo ìyẹn sọ́dún ansániléláì wọ́n ń sẹ́rí àwọn èèyàn kó lójú ọ̀nà ọlọ́run ọlọ́run sì ní alẹ́ dínà káfàrù gbogbo àwọn tí wọ́n ṣe kèfèrí wọ́n sọ́dún ansániléláì tí wọ́n sì ń ṣẹ́rí àwọn èèyàn kó lójú ọ̀nà ọlọ́run ọba kí lọ́lọ́run sọ́nu sọ́ọ́tù Muhammad nípa aṣẹ wọn ọlọ́run ọba ní gbogbo iṣẹ́ wọn pátápátá ábátọ̀ ó ti bàjẹ́ mọ̀ lọ́bẹ̀ mọ̀ kàyún ni lọ. وصدوا عن الله إنهم ساء إنهم ساء ó mà burú ní tí wọ́n ń ṣe níṣẹ́ yìí ó burú pọ̀. ọlọ́run ní ọ̀rọ̀ wọn rí bẹ́ẹ̀ torí pé wọ́n gbàgbọ́ tẹ́lẹ̀ lẹ́yìn náà ni wọ́n á di kèfèrí. ọkàn wọn wá di ń tà dípa fàwọn láyà kọ̀hún ni wọn bá gbọ́rọ̀ ọlọ́run ọba yé mọ́ kò sí bá a ṣe ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run fún wọn ẹnu kò yé wọn náà ni wọ́n máa wí. nam. ọlọ́run ní jẹ́ kí n ròyìn mùnáfìkì fún ọ bí ò bá yé wọn kó bá mọ̀ wọn ìdàrọ̀ àìtà òun bó bá rí wọn tó jìbùkà àjìsáàmù ìrísí wọn yóò sì ọ́ lé mọ̀ pé èèyàn tán aṣọ tí wọ́n wọ̀ aṣọ àwọn àfáà ni bó bá ti rí wọn ò ní síyèméjì pé áhàn ẹni ọlọ́run ọba dé tónítóní ní funfun lẹ́yẹ̀sù ní ọ̀ọ́ ó ti ẹ̀tún lè fi ìborùn sí ó lè lo mìndí ó lè wé láwàní bẹ́ẹ̀ bá sá ti rí jíbúkà àjísáàmù iṣẹ́ wọn àbí ìrísí wọn yóò jọ ọ lójú náà. ìyàkúlù tasmali kọ́ọ̀lì tún gbà ìkejì nínú ìròyìn wọn ni pé bí wọ́n bá ń sọ̀rọ̀ ó fẹ́ tẹ́tí sí wọn ẹnu wọn a máa dùn pọ̀. ọ̀rọ̀ wọn dàbí igi tá a fi ṣe tá a fi ti lé sàn pé bẹ́ẹ̀ bá ti fi igi ti lé tí ikán ti jẹ gbogbo inú ẹ̀ èèyàn onímọ̀ yóò máa dán gbinrin níta náà ní àròpọ̀ ti wà lẹ́gbẹ̀ẹ́ ilé ìjọ kan náà ní òwò dànù akàn wò níta ni tí wọ́n dùn ún rí tí wọ́n ṣe é rí tí wọ́n dùn ún wò táàrí wọn ní mìírí mùsùlùmí tẹnu wọn sì ń dùn ọlọ́run bá ní gbogbo inú wọn ti jẹrà kẹfìrí ní bẹ́ńbẹ́. bàbá wa ń ṣe wáàsí bá a ṣe ń ṣe wáàsí ọlọ́run bá ní nínú sọ́rọ́tù bá kọ́rọ̀ bá ní takadu yàkádù lè bárùkù yá tọ́fù abẹ́sọ̀rọ̀ ọ̀hún kúlàmà adọ́ àlàhùnmáṣá òfin wà ìdáàlámà àlẹ́yìn kọ́ èèyàn ní kọ́ yàjàlúnà sọ bí àwọn fi àdáni ìmìnà sọ̀wáìkì àdàrọ̀ lè mọ́rò ní tí mo fẹ́ lò gan nìyẹn wọ́n ti ọmọ níka wọn bọtí ọlọ́run fi pòwe fún wa ni nígbà tí ara bá sán pàràrà àdàrọ̀ lè mọ́rò tí fi ń bẹ̀rù kú àwọn àfáà àlàyé ìtumọ̀ rẹ̀ ni pé bàbá ti ń ṣe wá sí bá ṣe ń ṣe yìí tí mùnàfìkì bá ń bẹ ń bí àyà rẹ̀ ó wàá já pọ̀ kò ní fẹ́ gbọ́rọ̀ yẹn yasabuna kula sọya ti alẹ́ gbogbo wa síta bá ṣe wó làwọn là ń bá wí ọlọ́láwọ̀ ọ̀tọ̀ ọlọ́run nìyẹn ya sára fún wọn ṣọ́ra fún wọn àlẹ́ yóò bá fún bá a ṣe wá sọ̀rọ̀ yìí ẹlòmíín nu àwa tá a jókòó gbà pé ah nígbà tí wọ́n sì ṣe wáàsí lánàá èmi máa ń rò wípé èmi ni ọ̀rọ̀ yìí ń bá wí ṣé kìí ṣe pé mùnáfìkì ni mí ọ̀hún èyí ò tí ì sọ̀yàn di mùnáfìkì mo rò bó ti yé èyí ò tí ì di kíni kìí tí di mùnáfìkì nítò sọ̀yàn di mùnáfìkì òun láti ṣàlàyé pé kí ó ṣe pé àrùn kúfúrú yìí ṣe kíni ń bẹ nínú. No ọkàn wa ìwọ náà ó sì mọ̀ ò ní nífẹ̀ẹ́ ọlọ́run bó ti wulẹ̀ kó mọ fifty six ní sọ́dọ̀tìlà àdídì àpàdà wo bẹ̀ gbẹ́ngbà tá a bá fẹ́ sọ ìyà tí ó jẹ wọn sódìé so látara bẹ́ẹ̀ ọlọ́run wa ní kọ́ tálà húmọ̀ lọ́ọ̀ ibi dandan ọlọ́run ọba kó mọ bá wọn sóyè ìpinnu kọ́ tálà húmọ̀ lọ́ọ̀ ibi dandan ọlọ́run kó ṣe kí ni kó mọ bá wọn àná yóò èé ṣe bó wọ́n ṣe wá kó lójú ọ̀nà tààrà báyìí náà. wà ìgbà kí lọ́lọ́run tààlà ọ̀gá sẹ́yìn lákùn ọ̀ṣunlá. tún gbọ́ nínú ìròyìn wọn ìgbà kí lọ́lọ́run tààlà ó bàbá ní ẹ wá yastagbiri lagun rasulullah kó jìṣẹ́ ọlọ́run ọba ó tọrọ àforíjì fún yín lọ́dọ̀ ọlọ́run lórí ètò ẹ ti ṣe. lọ́wọ́ rúùsà ń wọ́n wárùn kì í ó gbọ́n rí ni wọn ò ní gbọ́. yẹ́sù dùn náà wà mú. ọlọ́ni tó rí ni wípé rọ àìtà omíyàsù dùn náà ó rí tí wọ́n máa ṣẹ́ àwọn èèyàn lórí kúò lójú ọ̀nà ọlọ́run. lẹ́ni tí ń ṣègbéraga sọ̀rọ̀ ọlọ́run náà. ọlọ́run ní bákan náà lórí fún wọn ó tọrọ àforíjì fún wọn àbó tí ẹ tọrọ àforíjì fún wọn ọlọ́run ò ní foríjì wọn òun ọlọ́run ò ní foríjì wọn ìwọ ànábì ò bá sọ pé ọlọ́run foríjì eh, eh, kí ló kọ ọkùnrin búnú sàlúùlù òun ò ní foríjì gbogbo ẹni ń jẹ́ mùnáfìkì bó bá kú lè mọ́mù mọ́kà ló wá kírun sí i la àwọn lè mọ́mù mọ́sálásí rátìbí ni wọ́n tò lẹ́yìn rẹ̀ lèmọ́mù Mẹ̀dínà àtàwọn rátìbí ibẹ̀ gbogbo wọn tún tó tẹ̀lé gbogbo àwọn èèyàn wá tó sẹ́yìn ẹ̀ wọ́n wá sà tí wọ́n wá kírun sí ilá òun ò ní forí jìn wọn tó bá yẹ pé mùnàfíkì ló bá kú òun ò ní forí jìn náà. ìnáwó àgbàlá yàrá ìfọwọ́rẹ́ ìbáṣe iná lọ́hà dájúdájú òun ọlọ́run ọba aláyádé ẹ̀kọ́ ọmọ ìfàsí kí n gbogbo àwọn òbílẹ̀ jẹ́ àwọn olùfojúsílẹ̀ ṣiṣẹ́ lọ́n òun ò ní fún òun ò ní láyádé òun ò ní fọ̀nà mọ́ wọn tẹ̀síwájú. ọlọ́run ní àwọn táwí àwọn làwọn tó ṣe pé wọ́n ń sọ pé látún fi ku alámẹ́ríndà rọ̀ṣúlélá ẹ má náwó fún àwọn tí wọ́n ń bẹ lọ́dọ̀ ànábì lọ́dọ̀ tiwa náà lónìí àwọn ni yóò máa sọ pé ẹ máa ránṣẹ́ ọlọ́run lọ́wọ́ aláàfẹ́ kọ́ mọ́ṣáláṣí ní èló ló fẹ́ fún wọn mo fẹ́ fún wọn ní two point five million two point five million kí àwọn àfa àwọn okòwò oúnjẹ ni mọ́ fún wọn ní nǹkan kan tó bá lọ bẹ̀ sáà fún wọn twenty five thousand. yóò ní ọmọ náà wò fún wọn náà wà ní kí ni wọ́n fẹ́ ṣe ah, wọ́n fẹ́ ṣe program Islam kan ni èló ló fún wọn seventy five thousand náà ló wà lọ́dún ó ti ẹ̀dùn mi kò sówó pọ̀ lásìkò ìbá fún wọn tó one fifty seventy five thousand kí ni wọ́n fẹ́ fowó ṣe ń bẹ̀ èbí kẹ́kàn gba loud speaker àti kí ni ni fún wọn five thousand orí ẹ̀ nísìn ni wọ́n mọ̀ pé wọn ò ní jẹ́ o gbádùn mọ́ bó báyìí fún ẹ lówó wọn ò ní jẹ́ o gbádùn mọ́ gbogbo ìgbà ni wọ́n mọ̀ wọ́dọ̀ rẹ wá gbowó wá gbowó ọ̀rọ̀ muslim ò mọ̀ rí báwọn gbogbo wọn ó dojú kọ <laughs> now tí wọ́n èkó lọ́dọ̀ ànábì ẹ̀ mọ́nà ó mọ́ wọn. ọlọ́run ní tí ò yé wọn ni wípé líláì kọ̀záínù sàmáwáàtì wàlá ábì pẹ́pẹ́ ọ̀rọ̀ sánmà àti ilẹ̀ ọwọ́ ọlọ́run ló wà. ṣùgbọ́n àwọn amúnábì kí ò gbàgbọ́ yé ilé ìpégbèpè ọ̀rọ̀ sánmà àti ilẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ló wà. mo ń bọ̀ gbogbo àwọn ọ̀dọ́ tá à ń lọ tọrọ owó àbí tá à ń bẹ àwọn olówó ṣetọ lọ tá à ń fi ṣéènì ẹ̀wọ̀n tá a fẹ́ fi wọ́ wọn wà àlìjẹ́nà torí pé ànábì ní àwọn èèyàn kan wọ́n wọ àlìjẹ́nà lẹ́ni tá a fi ẹ̀wọ̀n wọ́ wọnú àlìjẹ́nà ṣéènì ni wọ́n wọ́ wọn wà àlìjẹ́nà àwọn àfáàní nínú ìtumọ̀ tó kó sínú ni pé àwọn kan ò ní fẹ́ ṣètò ọlọ́run àjẹ́ wọn ń pa ṣètò ọlọ́run ni ọ̀pọ̀lọpọ̀ olówó fẹ́ náwó sí tọ́lọ́run àwọn èèyàn wà máa lọ ẹnu ọ̀nà rẹ̀ lójoojúmọ́ àní iṣẹ́ ṣe program báyìí wọ́n àmọ́ dàlá mú wọ́n mọ́ kọ́lù ẹ̀ wọ́n send text message ó lọ pa gbogbo fóònù ẹ̀ wọ́n tún lọ lẹ́nu ọ̀nà ilé ẹ̀ bó ṣe jáde salamu aleykum alhaji àtàárọ̀ láti ń bẹ ní ìgé tí wọ́n ní ìjà wọlé ẹ̀yìn la wá rí program wájú ní ìta láfẹ́ sí pé ah, ah ó dá mò ń sáré lọ èkó nìsín kó tó tó dé wọ́n tún ti lọ jókòó lọ́fíìsì ẹ̀ ah, ah àti ẹ̀mọ̀ pé wáyé lónìí aníkárí sẹ́kítìrì ni program náà lánàá rẹ̀ wọ́n sábà gidi gba twenty five thousand lọ́ọ̀rẹ̀ ọlọ́run á ní aláìmọ̀ kan lolówó yẹn ṣé kò mọ̀ yí pé pẹpẹ ọ̀rọ̀ sánmà àti ilẹ̀ ọwọ́ ọlọ́run ló wà ọ̀dọ̀ ọlọ́run ló wà àwọn ọ̀dọ́ yẹn ọlọ́run ló ó padà wá sọ wọ́n de lówó ó àkówó rẹ̀ dé wọ́n ni a ti ṣe program nídìí ẹ̀ mọ́ kò wá ní wúlò yóò mọ̀ wá sunkún ẹgbowó ìlọ́wọ́ wa àwọn onílẹ̀ ẹ má bínú alájì ẹ lọ fáwọn míì àti parí program àti ṣètò wọ́n fẹ́ ṣe mẹ́tọ́ wáyé kó tó gbọ́ pé wọ́n ṣe wọ́n ṣe wọ́n ti èmi mo donate twenty five thousand pé ah alájì foundation yẹn wọ́n ti sanwó ẹ̀ iye block tá a máa lò ní wọ́n ti kó síbẹ̀ yẹn nìkan ló sọ méjẹ̀ irin tá fẹ́ fi ṣe dẹ́kìn yẹn brother kan ti sanwó ẹ̀ roof gbogbo ẹ̀ kò sí kúnkùn ìmáàmù yẹn tó máa máa sanwó ẹ̀ lóṣooṣù ti wà even gan ó ti fún wa ní ten million sínú àkáǹtì pé in case òun lè kú kí wọ́n máa fún ní fifty fifty thousand lóṣù mẹ́sà twenty five thousand àmọ́ bí tá a fẹ́ fi ṣe lè lọ fún àwọn gbára ní tàṣà ẹ má bínú ọlọ́run ní kò yé wọn ni pọ́wọ́n ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ́nù àyà kùránì kan pé à ń pè yín pé kẹ́ wá náwó sọ́dọ̀ sójú ọ̀nà ọlọ́run ẹlẹ́ẹ̀ṣe ọlọ́run ọba ní ẹni ó bá sa àwọn ó ṣe fún rẹ̀ ọlọ́run ó kó yín kúrò òun ó kó àwọn míì wá àwọn ò ní dàbí yín ọlọ́run ó fẹ́ràn wọn ó fẹ́ràn ọlọ́run máa tẹ̀síwájú àfa àtòrí àsìkò. ìsìn ń ṣẹlẹ̀ tí mo wí wọn o wàhálà yìí ti ń ṣẹlẹ̀ o ẹ̀rí ẹ̀yìn olówó ẹ̀rí pé àṣìbẹ̀ wàá tọrọ owó lọ yín mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ wa bá yẹn rí pé a ti ń dínkù àgbẹ̀wọ́dọ̀ yín mọ́ a ti ń dáwó láàrin ara wa àwa brothers àwa náà ti irú iṣẹ́ àtòjókòó ní ìtàlẹ́ olówó ló fún wa lówó ń bì sí àtàtòjókòó yìí tẹ̀síìrì àwọn brothers ló dáa owó epo ìjà tọrọ lọ́dẹ̀ yín olówó ibi ìlà brothers ti kó kalẹ̀ sọ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀ á rí generator àwa bá yín ẹ̀ẹ́n abẹ́ mọ̀ fi microphone sọ̀rọ̀ àbá ilé àgbà àwọn ará ilé ìfúnra wa ee jẹnẹrétọ̀ àwọn alára fúnra wa àwọn abá kí tún ni spíkà àwọn àwọn wa so àwọn olóògùn ẹjọ kẹkẹ padà wá àwa ẹ̀yin lẹ ń lọdọ gbaládá lọ́dọ̀ ọlọ́yin bá a pé kí ni dáadáa tá tó ilé ayé lẹ́yìn lé kí ẹ̀yin lẹ́wàá máa bí wákẹ́ ẹjọ́ afẹ́ náwó sójú ọ̀nà ọlọ́run bò lè yóò ná sí tí ó dá àwà ní òkè ẹ lọ mú twenty five million wá àbáyé fi ṣiṣẹ́ kan bẹ̀ yẹn àwà ṣàlàyé pẹ̀lú ògùn ọlọ́run bọ́rọ̀ òun yóò ṣe dànù tẹ́ ẹ bá ti náwó sójú ọ̀nà ọlọ́run tẹ́ ẹ bá wá mú dání sọ́ọ̀rì ẹlòmíì ti ṣe sá. torí náà ẹjẹ́ á tètè ẹ di àbùkù sí yín tẹ́wàá mọ̀ náwó tẹ́fẹ̀ẹ́ náà tí wọ́n ní wọn ní ìdí ẹ̀ mọ́ wọ́n à ní ìdí mọ́ ọlọ́run wa afá. ṣẹlẹ̀ ogun gbà tí wọ́n ń bọ̀ látọjú ogun àwọn mùsùlùmí wá dé kan tí n Madina kan àti mùsùlùmí Maka kan ọ̀rọ̀ wá ṣe wọ́n wá fẹ́ di gbólóhùn asọ̀ láàrin àwọn méjèèjì wọ́n ní yakulun olórí àwọn mùnáfíkì Madina abdullahi nínú bẹ́ẹ̀ ìbúnú sàlúlù wọ́n wá ní fílẹ̀ ajẹ́wọ́ bá a ṣe jẹ́ láyín rọ̀já náà ìlàlẹ̀ Madina ti nígbà bá dé Madina láyín kúrìjánà àázù mí adàlì ní ti kíkà kùránì mọ́kànmúyìn wá ní àwọn ọmọ onílẹ̀ ó lé àwọn àlejò jáde Yorùbá tí ó mú lọ́dọ̀ wa nù pé tá a bá dé Mọ̀dínà nísìn àwọn onílẹ̀ á lé gbogbo àlejò al-azu ẹ̀rí pé ó wà lára gbogbo ẹni ó bá jọmọ ìlú kí wọ́n máa fìlú yangàn mo wà á bì kan tó di pé ah, ọmọ kàrẹ́ lòun òun ọmọ kọ̀ kàrẹ́ lòun òun èso máa ó wá ń bú ẹnì kejì ó sọ̀ lú bẹ́ẹ̀ ni máa ṣẹlẹ̀ sí gbogbo ẹni tó bá ti jọ ọmọ ìlú kan àázù wọ́n máa sọ pé àwọn làwọn níyì wọ́n máa gapá àtẹ̀ntí ò rí gàrí mu láàárọ̀ wọ́n á máa dẹ́rù bá àwọn tí wọ́n fẹsẹ̀ rìn wá bẹ̀ pé àwọn ó lé wọn kúrò kí lọ́lọ́run. ọlọ́run wálé mọ́mí ní ọlọ́run àìmọ̀kan ní dà wọ́n láàmú walilahi al-izzatu àjùlọ àjùlọ tọ́lọ́wọ́n ọba ní wálé rọ́sùlì yìí tòjíṣẹ́ rẹ̀ ní àtàwọn onígbàgbọ́ òdodo àwọn làjùlọ ń bẹ fún bẹ́yẹn bá ń bẹ nù ìlú kan bó bá ti lè jẹ́ mùmíní àjùlọ ń bẹ fún lórí ọmọ onílẹ̀ tó jẹ́ kèfèrí bẹ́yẹn bá ti jẹ́ mùmíní àjùlọ ń bẹ fún tó páyà ọlọ́run àjùlẹ̀ ń bẹ fún ọ lórí ọmọ onílẹ̀ tó jẹ́ mùsùlùmí tí ò páyà ọlọ́run ńlọ́lọ́run fi ní inna khalaqnakum min dhakarin wa untha wa ja'alnakum shu'uban wa qabaila. níta àárọ̀ fún. ọlọ́run ní adáyín ní ìran ẹ̀yà ẹ̀yà a sì dáyín níran ìran níta àárọ̀ fún.

inna akramakum indallahi atqakum ẹni ó lápọ̀nlé lọ́dọ̀ ọlọ́run ẹni ó níyì lọ́dọ̀ ọlọ́run lẹni ó páyà ọlọ́run khalas ó tán béèyàn fọ́jú bí àbá àtúnṣe lẹ́jọ́ ní ọ̀sán ó béèyàn fọ́jú tó dijí tó tún wá yarọ mẹ́tẹ̀ẹ̀ta pé sí i láà tó bá páyà ọlọ́run òun lẹni tó lọ́lá lọ́dọ̀ ọlọ́run ju ẹni tó jẹ́ pé gbogbo ẹ̀ pé fún ṣùgbọ́n tí ò páyà ọlọ́run lọ. Ah, àwọn afọ́jú wọ́n ń ṣe mufuti sheikh ibùnú Bas sheikh Aziz, ibùnú abdullahi ibùnú Bas, rahimahullah rahmatan wasi'a mufti saudi arabia náà afọ́jú ni ẹni tó tún wá gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ ali libẹ́yì ali eh, sheikh tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí afọ́jú lòun náà ájì òun ní òkè utuba àràfá òun ló kà yìí tó lọ òun ló tún ka tọ̀hún mo ó ní òtún káyì tí ń bọ̀ ìbọ́lọ́hùn bá ti gbẹ̀mí ẹ̀ kọ́lọ́hùn lọ́rọ̀ ẹ̀mí bàbá afọ́jú lòun náà ń sì ń kọ́ ẹni tó rí ìrànbá yìí ní kéwú nínú àwọn tó kọ́ ṣe gbúnù bá sì ń kéwú jẹ́ kan bẹ̀ àwọn tí wọ́n ríran ó tó wájú ẹ̀ báyìí tí wọ́n kọ́ wọn wọ́n kò ríran rí tíra wọn ó kà yóò wá ní tí wọ́n kà wọ́n sì kà yóò ní fati àkínbẹ́ńbẹ́ bari ti Ibn Hajar Asqalani tàkìkì ẹ̀ tí wọ́n ṣe ní mamlaka Sheikh bunu baasi ní í ṣe ìgbà tí mo wá kàdé fọ́lùmù kan mo gbàgbé fọ́lùmù ní ìsìn kọ́lọ̀ foríjì mi Sheikh bunu baasi ní àwọn ò ráàyè mọ́ nítorí iṣẹ́ ètò torí pé wọ́n ti fi wọ́n ṣe mufti wọ́n láwọn ò ráàyè mọ́ àbí wọ́n ti di vice chancellor university wọ́n ti di gbogbo ẹ̀ chancellor wọn ò wọ́n ní àwọn àwọ̀ ẹlòmíì táwọn rí kókójú wọn pé kó mọ̀ bá ṣe ń ni o àwọn ní sọ gbogbo fati àkẹ́sọ̀rọ̀ ibi tí mistake wà nú èyí tí wọ́n fẹ́ print gbogbo mark to thought èyí tó ṣe pọ́wọ́ ni wọ́n fi kọ́ àti ẹ̀dá rẹ̀ wọ́n mọ̀ kà sí wọn létí wọn àmọ́ correct ẹ̀ afọ́jú ni ìwọ tójú ẹ láàlẹ̀ ká ìdátù ò lè ká àlébù ní wọ́n sẹ̀ lé níjà àlébù ní wọ́n sẹ̀ níjà lẹ̀ níjà yìí sódìé ò lè ká àlébù tó ní wọ́n sẹ́yìn jẹ́ owó ìta nǹkan ní bódámù rí àhálí àhámú àlèhámúdù orí ká so afọ́jú ní ní ní ṣàlàyé kùránì hù àmọ́ wọ́n tójú rẹ̀ là tó ríran báyìí káyìdá tù ọlé níbi tí ń bẹ ní orí ká orin tí olórin kan kọ́ ń jò ní pé mo lè fi kéwú kọrin alifati atẹ́nìhá alikẹsọ atẹ́nìhí alidomọ atẹ́nìhú èmi wá fetí rẹ̀ pé yóò kọrin tó yóò fa kéwù sí àwọn tó pè lóhun fi kéwù kọrin nù àwọn aláìmọ̀ kan ò pè náà ni ó ah, mọ kéwù ń fi kéwù kọrin alifati atẹ́ni á ah, alikẹsọ bí pàtẹ́ nìkan ni mo lè fèdè bó kọrin abc mo lè fèdè bó kọrin abc mo lè fèdè bó kọrin abc ìtumọ̀ tí ń senu ń dán dídìrín wò dáadáa dídín ó parí ẹ̀ èmi kì í parí ẹ̀ wọ́n ní dẹ̀dẹ́ndíndín dẹ̀dẹ́ndíndín àwọn onílù dàdándíndín èmi ìhun ìwọ ló fi parí ìhùn sí òun ọlọ́run ṣàánú wa wà láà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà bẹ́ẹ̀ ah o mọ̀ kódà ní barista ńlá ni mo ní àgbo òkú mo ní kò sáyà rẹ̀ kò tọ́lọ̀ ti sọ pé òkú kò ìdá sàmà ọ̀nfàtọ́rọ̀t ó wà ní Quran ìdá sàmà ọ̀nṣàkọ́t ó wà ní Quran èwo ló tún kù eh, sàmáwù kò sí sàmà ọkùbúrọ̀ kò sínú Quran ó sì ká ìsásàmà òkúbúre àìgbàlúbọ́sà kó ẹ̀fọ́ òun àbágbìn ní òun gbọ́dọ̀ la kò sí ìdásàmà òun nígbà tí sánmọ̀ kúburọ́ ó tóbi sójọra wọn ẹwà lámúnáṣírá tó ka ẹwù túmọ̀ tó lọ tú sí ìjọba mú alam nashrah laka sadirak wa wada'na anka wizrak alladhi ankọ dharak kọ́dọ̀ ń bá nàbí wí ó láṣíwájú làwọn nu eléré sẹ́mi aláàlì mọ́ àmì ìdá aláàlú mẹ́ni tó ń sìn ṣètùmọ̀ sẹ́mi aláàlì mọ́ àmì ìdá nù. sami Allah ọlọ́run gbọ́ mọ̀nì hamida ẹni tó ń yìn kì í ṣe ẹni tó ọlọ́run ló mẹni tó ń sìn wàláì bàbá mi ó sì dìde láwùjọ ẹ̀yin àfọ́ náà lẹ́wí fún ọ ìsásàmọ́ nkúbúrẹ́ àyè gbà kó o mo ti rí bàbá tó sọ rí bàbá kan náà ní o ah, ah. gba kéwù ẹnu barista ó tún purọ́ kan má nàbí nàbí fún ṣé ló fọ́ ọ̀rọ̀ ọmọ ọ̀rẹ́ rẹ̀ lóyún iná lílá ìwà iná ilé ìrọ̀jú Aisha ò sì á bímọ rí láyé Aisha jẹ́ ọmọ Abubakri ànábì fẹ́ lọ́mọge kò wá bímọ rí láyé títí tó fi ṣaláìsí táìsà fúnra ẹ̀ fi kú bó ló ti fún lóyún sàn ẹ́ kò lóyún rí Hafsa tó jẹ́ ọmọ Umar bunu Khattab òun fúnra rẹ̀ ó ti kọ́kọ́ fẹ́ ọkọ kan tẹ́lẹ̀ ọkọ yẹn wá ṣaláìsí bàbá rẹ̀ tí í ṣe Umar ń wá ń sọ fún Abubakar pé ṣó fẹ́ ọmọ òun Abubakar ò dáhùn ànábì fẹ́ ó padà béèrè lọ́wọ́ Abubakar ní òun gbọ́ tànábì ń sọ̀rọ̀ rẹ̀ òun ò fi sọ̀rọ̀ sọ fún lórí màá ah, kí ló kọ ọmọ tó bí bá nàbí kò nídìí àwọn èèyàn ò mọ̀ béèrè báwọn ẹ mọ́jà tanra wa jẹ ọ̀rọ̀ àwọn olórin ọlọ́run ti parí rẹ̀ nù kúránì ọlọ́run ó ṣàforíjì fún mùsùlùmí làmọ́ sí òhù ṣùgbọ́n àwa tá à ń bẹ lọ́n kọ́ lọ́n foríjì o à ń bẹ̀ yín kọ́ àwa wà láyé lẹ́kọ̀ọ́ ni o mo rò pé tí àfi wa lẹ́kọ̀ọ́ má gba kéwú lẹ́nu àwọn olórin oníwèékúwèé ni wọ́n o torí ẹlòmíì ni ah mo ti gbọ́ rí ẹnìkan masters lóní ní Arabic kó ó ṣe PhD lọ ó ní tí èyí bá sọ pẹ́lọpẹ́ barista ẹ̀sìn Islam bá ti fẹ́ parẹ́ lẹ́kọ̀ọ́ ah, ah. ó ní ah, òun kọrin Muslim tó fi jẹ́ pé àwọn madam madam yẹn fi wá síbi ẹ̀sìn ní ẹ tún so làwọn àbá àti ń ṣe wá sí tí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ Ọlọ́run fáwọn èèyàn táwọn èèyàn fi ń sáré Ọlọ́run wa torí náà ọ̀rọ̀ tá ń bá bọ̀ ìbùnú ìbùnú sàlù ní àwọn tí wọ́n jẹ́ àázù àwọn tí wọ́n jẹ́ tí wọ́n ní àjùlọ tí wọ́n jẹ́ abiyì àwọn tí wọ́n nílẹ̀ àwọn ó lé àwọn aráàlú kí lọ́lọ́run wí. ọlọ́run ní iyì àjùlọ tọ́lọ́run ní tànábì ní àti gbogbo mùmí ní. wàlá kí àwọn mùnáfìkì ni ò mọ̀ ìyàwó ni ó jẹ́ mùnáfìkì suratul hadid sura fifty seven sura fifty seven nínú Quran báwa kà á. yawma yaqumul munafiqun báwa kà á. يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فاضرب بينهم فضرب بينهم بسور له باب باطنه في الرحمة وظاهره من قبله العذاب aya thirteen sura fifty seven suratul hadid aya thirteen aya kẹtàlá sura kẹtàdínlọ́gọ́ta aya ẹlẹ́kẹtàlá ọ̀rọ̀ ní yàwó mẹ́yà kúlù múnáfikún ọjọ́ táwọn múnáfikì ó ké tó. àwọn múnáfikì lọ́kùnrin àti lóbìnrin ọlọ́run lọ́jọ́ tí wọ́n ké tó. sáwọn onígbàgbọ́ òdodo ẹ wò wá o èéṣe torí pé bọ́lá bá gbé wa dìde àwọn onígbàgbọ́ òdodo inṣàlá yóò gbé àwọn mùnáfìkì dìde pẹ̀lú wa náà torí pé wọ́n sọ pé mùsùlùmí làwọn láyé wọ́n ṣe bí mùsùlùmí ṣùgbọ́n ìyà kan tí ó kọ jẹ wọ́n ni pé inú òkùnkùn biribiri làwọn wà àwọn onígbàgbọ́ òdodo inṣàlá àwọn ìmọ́lẹ̀ wà bú àwa wọ́n wàá ké pé à ń zúrú náà wò wá ah, ah, kí ló dé ó dàbí gbèyàn bá lóde tí ẹ bá lò dé wọ́n wá ń pín oúnjẹ àbí wọ́n ń pín nǹkan ìwọ wá lọ bẹ̀rẹ̀ wọ́n débẹ̀ wọ́n sọ àbẹ̀ pé ah, yóò àmọ́ fàyà láti pé ẹjẹ́ mi náà ó ẹjẹ́ mi náà ó rí nǹkan jẹ ah alájì gbó etí wá bí lẹ́ẹ̀mẹ́ta wọ́n recognize ẹ dákun nzúrí náà ẹ wò wá ẹjẹ́ wa náà mú nínú mọ́lẹ̀ yín ọlọ́run nígbà tí wọ́n bá ń sọ bẹ́ẹ̀ ohun kan ó kàn sọ fún wọn ni pé eréje owó arọ àkó ẹ sẹ́rí padà sẹ́yìn ẹ lọ mú nọ́mbẹ̀ wọ́n fi tàn wọ́n jẹ ní o torí pé àwọn náà wọ́n rò pé àwọn ń tan ọlọ́run jẹ láyé ọlọ́run ohun kan wà ní ah iná yìí àyífàmù mi nílẹ̀ ẹ sẹ́rí padà sẹ́yìn kẹ́ ẹ mú ìmọ́lẹ̀. lẹ́sẹ̀kẹsẹ̀ á sì mọ ògiri kan ògiri kan ó kàn mọra rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ògiri ìgànná lẹ́sẹ̀kẹsẹ̀ láàrin àwọn mùmíní tí mọ́lẹ̀ bò báwọn ṣe yí padà tí wọ́n bọ́ ẹ̀yìn pé káwọn mú náà kí wọ́n mú mọ́lẹ̀ wọn ògiri wọn ó kàn dí gàgà láàrin àwọn méjèèjì ni làwọn bá gún yóò sì nílẹ̀kùn. inú rẹ̀ lọ́hùn lọ́dọ̀ àwọn mùsùlùmí yóò máa jẹ́ ìkẹ́. wọ́n ojú òde rẹ̀ lọ́dọ̀ àwọn lẹ́yìn àwọn mùnáfìkì lọ́dọ̀ wọn lọ́hùn ìyà ni ó mọ̀ jà wọ́n ń bẹ̀ mùsùlùmí mọ̀ gbádùn lọ́hùn àwọn mọ̀ jìyà lọ́dọ̀ wọn. àwọn mùnáfìkì ó tún wá ké bò sí níbi tí a ti ń jẹ wọn pé ah, alámùnáfóhùn ṣe bára ni wá. àwọn mùsùlùmí ò ní bẹ́ẹ̀ ni ẹ̀kúrọ̀. nígbà tẹ wà láyé ẹ̀yin lẹ fatantun anfusa kún ẹ̀yin lẹ kó ẹ̀mí ara yín sínú ìdánwò ẹ̀yin lẹ kóra yín sínú àdánwò. wàtàrọ̀ bá sí tún ẹ̀ ń retí ìparun wa ẹ tún ṣe iyèméjì. bẹ́ẹ̀ náà ni àmọ́ níyù òun náà ni ìran kan pé ẹ̀ ń rò pé bóyá tẹ̀bá gẹ́gbẹ́ àyà tá ń kà nínú sọ́rọ́tù máìdá tí wọ́n rò pé àwọn ń wò pé nǹkan lè yí padà ọ̀rọ̀ lè yí bìrí báwọn ṣe jẹ́ mùsùlùmí <laughs> káwọn yahudi àti nasara wọn máa kó máa fi àjà wọn o bí bá padà dá lágbára èyí ni ìran kan yíyẹn ọlọ́run ní kí ló ló ṣe fún wọn. olókòtàn jẹba yín. àtẹ títí àṣẹ ọlọ́run bá fi dé láì ilé gọ́rùn ọ̀gá àwọn ẹlẹ́tàn ni àṣẹ ìtọ́n olókàtàjẹba yín o. ọlọ́run ni ẹ má tanra yín jẹ lónìí kò sí àárọ̀ kankan fún yín ànígbà pàṣípààrọ̀ kan fún yín kò sí ń tẹ́ ẹ lè fi jà arọ kíyàwó má jẹ yín. wàlámìnà lẹ́dínà káfàrú kì í sọ̀dọ̀ yín nìkan o àwọn tí wọ́n jẹ́ pé kèpèrí pọ́nbélé làwọn láyé wọn ò sojú ẹ̀yìn wọ́n jẹ́ wọ́n fojú ra wọn hàn pé kèfèrí làwọn ọlọ́run àtẹ̀yìn àtàwọn ànígbà pààrọ̀ ànígbà àárọ̀ kan tí wọ́n ń pè ní fìdáù àbíkí lọ́lọ́run sọ Fidia, kò ní sí ẹ̀pẹ́ ẹni tí alẹ́dínà yìí tí kú náà hù fídíà tó tọ̀ àánú miskin àwọn tí wọ́n ń gbàwẹ̀ pẹ̀lú ìnira wọ́n lè gbàwẹ̀ ṣùgbọ́n ìnira ni wọ́n fi máa gbà nínú wọn làwọn arúgbó lọ́kùnrin àti lóbìnrin wà ọlọ́run ní fídíà ẹ wà fi jàrọ̀ ẹ fi ṣe pàṣípààrọ̀ àwẹ̀hún fídíà tọ̀ àánú miskin fìdíyàtú tọ̀hámìlì mìsíkìn ẹ wàá fún àwọn aláìní lóúnjẹ yóò mọ̀ wá jẹ́ àárọ̀ fún àwẹ̀ tẹ́gbà ọlọ́ni lónìí níjọ́ gbẹ̀ndẹ̀ àríkíámà kò sí ní tẹ́ ìpààrọ̀ ìyàwó ìyàwó náà ni ó jẹ ní. bọ́bọ̀ ó ní fìdáwò fìdáwò tí wọ́n ní máa ṣe fìdáwò kù ìtumọ̀ rẹ̀ ní àárọ̀ abẹ́ṣe láìláìláìlá ṣùgbọ́n láì kó pọ̀ káwá fi ṣe pàṣípààrọ̀ fún yà tí ó sàárè kò bá mú ọlọ́run yìí gbà á kàn lọ waste time wa ń bẹ̀ ní tó lè ànábì ti sọ ìdààmẹ́ta abudun kọ́tọ̀ àmàlúhu ilà min sàlàsà mẹ́ta ni min sọ́dàkọ́ ti ń jà gbogbo nǹkan mẹ́tẹ̀ẹ̀ta náà olu si fọwọ́ ara rẹ̀ ṣe kó kú ti ń jà sàárà tí ń sàn ìyẹn ni ọrẹ tó ta ṣùgbọ́n àwọn èèyàn tó wá ń ọrẹ wọn ò parí bó ṣe kú àwọn èèyàn tó ń jẹ àǹfààní ń lọ fún àpẹẹrẹ bóyá ó gbẹ́ bọ́ òòlù sádùúgbò kan ṣùgbọ́n nígbà tó gbẹ́ kìí ṣe pé ó fi campaign kí wọ́n lè dìbò fóun o láti ń kìlọ̀ fẹ́yìn olóṣèlú tẹ̀ ń bẹ níyì tẹ fẹ́ contest tẹ̀ ń gbẹ́ bọ́ òòlù ẹ fi sí mùsùlùmí lẹ́yìn ẹ fi sí pé mò ń ṣe nítorí ọlọ́run tó báyìí lọ́ọ́ ṣe nítorí campaign pé kú ò ní gba ládá kan lérí ẹ̀ mọ́ ńgbà tó wà láyé náà wọn ò ní kọ ládá fún ọ àwọn èèyàn pé ah àwọn ètrai olóògbẹ́bọ̀ òòlù yìí ládá rẹ̀ náà nù ẹ wá ṣe dànù àbíkànga lọgbẹ́ kódà tọ́ílẹ̀tì gbogbo ẹ̀yin tẹ̀ ń kọ́ lẹ́tọ̀ ẹ jẹ́ bàbá ẹ fi kún pé mò ń kọ́ nítorí tọ́lọ́hún torí tẹ́ ẹ bá kú gbogbo ẹni tí ń lo lèmi tí ń lo tọ́ílẹ̀tì kí ẹ lè máa tún gba ládá lérí ẹ̀ sótìyẹ́ gbogbo ẹ̀yin bàbá tẹ́ kòkó ẹ máa pé mò ń ṣe nítorí káwọn ọmọ tún lè ṣe kíni tí wọ́n bá ń jẹ́ ẹ̀tùmọ̀ ìgbà aládé yàtọ̀ sí pé wọ́n pín mo rò pé àwọn ọ̀nà bíyàn fi lè rí pọ̀ min òbí ìmọ̀ táwọn èèyàn ń látara rẹ̀ ńgbà ó ti kú gbogbo rán ṣe bá kan sheikh albani sheikh suwaimin àtàwọn afa sheikh islam tẹmíya gbogbo àwọn afa ńláńlá abdullahi ibn mubarak imam bukhari imam muslim gbogbo àwọn afa ńláńlá láyé tí wọ́n fún àwọn èèyàn ní mọ̀tò ẹ̀rìtà nàbí ee eh, eh, yóò ń tàfà ù táwọn èèyàn ń sàǹfààní kì í ṣe mọ̀ tí ń sọ àwọn èèyàn nù o àwọn kan bẹ àfa ni wọ́n lóòótọ́ tá à ń pè wọ́n láyé ṣùgbọ́n wọ́n mọ̀ jìyà nù sàárè torí ìmọ̀ tí wọ́n fi lélẹ̀ ìmọ̀ títún sọ àwọn èèyàn nù ni ṣùgbọ́n àwọn èèyàn ṣe ń sọnù náà lè yá ọmọ jẹ àwọn sí i torá nàbí ní mọ̀nsánà súnà tán mo ti gé àkọ́kọ́ o sàyí àtàn ẹni bá fojú ọ̀nà bú kan lélẹ̀ fàlàhù wíṣírù ha wà wíṣírù mẹ́ni àmìlà bìhá bìhí mi bìhá mi rẹ́rì àyànkús mẹ́yìn wíṣírí ha ṣe wíṣírí ìṣẹ́yìn mi rẹ́rì àyànkús mẹ́yìn wíṣírí ìṣẹ́yìn. ànábì ni yóò máa bẹ fún ẹ̀ṣẹ̀ ojú ọ̀nà tẹ́ lélẹ̀ o. àti ẹ̀ṣẹ̀ tí ń bẹ fún gbogbo àwọn tí ń tọ ojú ọ̀nà náà láì tún ní dín ẹ̀ṣẹ̀ tàwọn tí ń tọ nkù bó ti wulẹ̀ kó mọ ìmọ̀ bóyá gbọ́ kí ní iye ẹnìkan fojú ọ̀nà burúkú kan lẹ̀ nǹkan yẹn gba ẹ̀ṣẹ̀ rẹ̀ báwọn bó bá wá kú tọ ojú ọ̀nà ọlọ́run dèédé ẹ̀ṣẹ̀ tó ń tọ̀ ń gbà wọn kò wá ní dín ẹsẹ tó ń tọ̀hún tó rin ojú ọ̀nà ń kù iye èèyàn tó bá wá rìn láyé bẹ́ẹ̀ náà ni wọ́n máa lọ da ẹ̀ṣẹ̀ ń mọ́ fún un ilé yìí bí dédé gbé nǹkan kalẹ̀ tá ń ké tantan ní ìlànà pé má dédé gbé kan kalẹ̀ fáwọn èèyàn kan máa fi jọsìn tí ò ti lọ jẹ́ dúó wọn ọlọ́run ní o náfìlà yìí ànábì sọ pé ká yàn yàn má sọ fáwọn èèyàn pé mm, ṣùgbọ́n bẹ́ẹ̀ yẹn bá wò ó tún dáa náà ẹ tún yẹn léyìn mọ́ má fi sí i. mo rò pé tiye èyí tọ́lọ̀ ń sọ tánàbì sọ ọ̀bẹ ni ó dúró sí mọ̀ wọn rẹ̀ ó yẹ ṣe mú ṣírí ò ìwọ kọ́ lọ́lọ́run ọlọ́run ni ó sọ ń tá a ṣe tá a fi rójú re òun ìwọ kọ́ ló sọ fáwọn èèyàn tí wọ́n ó ṣe tí wọ́n èròjú re ọlọ́run. tó o bá sọ fáwọn èèyàn ó ń sọ ntọ́lọ̀ ń sọ ni kìí ṣe pé wọ́n ló lọ gbé kalẹ̀ ìyẹn ni òye ọ̀pọ̀lọpọ̀ lónìí wọ́n ní ó dáa náà wọ́n fi ṣe wá lójú kòkòrò ní èèyàn fi tí òye èèyàn sojú kòkòrò mo ti fi ta ayé náà kan ń gbòòrò kò ní first degree phd ọmọ kan wá wọ ọmọ rẹ̀ ní ó wọ yunifásitì ń bí di microbiology bàbá wa ní mm, àwọn kọ́ọ̀sì yìí nì ó dá kọ́ọ̀sì tẹ́lẹ̀ náà ó ń bọ̀ fi kún lọ mọ̀ ṣe ó ní hé lákùngbà àfà ṣé wọ́n recognize yẹ àwọn ló ní kọ́ọ̀sì wọn àwọn ló design àwọn ni ó sọ ohun tó ṣe tó gba certificate ọlọ́run ló ní àlìjánná ọlọ́run wá sọ kọ́ọ̀sì tá a ṣe ìyẹn ni àwọn iṣẹ́ tá a ṣe tá a fi wà àlìjánná yẹn ó ti sọ mọ́ bá a fi kún mọ́ torí tó bá yẹ kó ní tó fi ni ọlọ́run ó ti sọ torí pé òun ni alim àǹtùm àlámú àmìlá wà máa ń ká nàrọ̀ búká nà ọlọ́run lóhun èé gbàgbé kẹ́nìkan ni ọlọ́run gbàgbé ọlọ́run ò gbàgbé ànábì gbàgbé àti sọ̀rọ̀ ọlọ́run wà máa ń wà alẹ́ lè sọ ànábì èyí sáhùn pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run gbogbo ntọ́lọ́run fi rán ló ti fi jíṣẹ́ òun ànábì ò fi kinní kan pamọ́ lórí mo ti kàánu tí àkàntẹ́ nìyẹn ní eh, àsàlátù yìí ànábì yọjú sóhun ó ní yakuzọ́tàn nínú èdè lárúbá bó ṣe kọ́ gangan nu yakuzọ́tàn gbogbo èèyàn ti mọ̀ nínú èdè lárúbá pé kojú ń kojú de ó tún wá ṣe emphasis kan ó ní láàfin mọ̀nàmù ẹ má bò ń tu pójú oorun oníkèé sojú oorun ànábì wàá bò ń báyìí lójú ayé ẹni tí mò ń sọ eighteen ni wọ́n bí o ọmọ Morocco eighteen wọ́n sì bí ànábì ní five six seven eight nine ten eleven twelve thirteen fourteen fifteen sixteen seventeen eighteen about one thousand three hundred years ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún ọdún mẹ́ta ní ń bẹ láàrin bíbí tiẹ̀ àtìgbà tí wọ́n bí ànábì ànábì wàá bá ń báyìí ní àsálàtì yìí òun mọ̀ọ́mọ̀ fi pamọ́ fóun ni pé mọ̀ ká pé tẹ́ni tó bá ti lè ṣe ládàá ti ń bẹ fún kéèyàn ka kùránì nígbà ẹgbẹ̀rún mẹ́ta ní òní mọ̀ bá wọn ṣe wá àṣàlátù bá wọn láyé ànábì èéfì nǹkan kan pamọ́ àwàmọ́ hùwà àìlàlẹ̀ gọ́ bídọ̀nìlì gbogbo ni ó fi bálígmà nzila ilé ìka ọlọ́run ní jẹ́ dógóńgó ìta fìràn á tún káyà rẹ̀ náà níwájú abọ́ àmọ́ káyà ń lọ. náà. àwa kùnún náà wáyé lọ́la kan wà sàtìkà bẹ́ẹ̀ la yóò kọ́ fídíà ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ tẹ́lẹ̀ kejì ni mo sọ tí mo fi wá ṣàlàyé lọ rẹpẹtẹ wáládì sọ́ọ̀lì ẹ̀yìnyáde ọ̀la ọmọ rẹ̀ ti ń ṣàdúà fún ibẹ̀ yẹn làwọn èèyàn ti ṣìnà tàlànàbì ní ṣàdúà fókù àfà ọmọ rẹ̀ ti ń ṣàdúà fún ìwọ olóòmọ ń ṣàdúà fún bàbá ẹ̀ kéèkó wàá fáwọn afáàlú pé ẹ̀yin afáàlú wa bá ń ṣàdúà fún bàbá mi tó kú ìwọ ìwọ ló ṣàdúà fún fún rẹ̀ àwọn àfáà tí wọ́n ń bẹ ńlẹ̀ kò ní ìdí kó o pè wọ́n pé kí wọ́n wá ṣàdúrà fún bàbá rẹ tó kú tó bá fẹ́ ṣe dáadáa sí wọn bùn wọn lówó lè bùn wọn ní mílíọ̀n kò sábúrú ńbẹ ó gba aládá lọ́dọ̀ ọlọ́run ìyẹn náà ń pè ní sọ́dákọ̀ ó wò ó pé ó ní jù wọn lọ wọ́n sì ń ṣiṣẹ́ ọlọ́run wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n bá tún ní káwọn lọ́mọ san kóró kó nǹkan kan wọn ò ní ráyè mójú tó ṣẹ́yìn wọn ni àáfà tí ń kọ́ ń ké ń bẹ̀wò gbogbo oṣooṣù ló ń jápò ráìsì síbẹ̀ very good garawa ẹ̀kọ́ garawa ẹ̀wà kọ̀ọ̀kan ló ń já fún good ó sì ti sọ fún wọn nílé ẹja pé ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ní kí wọ́n máa gbé páálí ẹja ó kàn lọ bá àfa ẹ dákun ẹ má bínú pé mò ń dẹ̀yìn àfa láàmú àìgbélé mi ni o ẹ dákun ẹ máa gbé páálí ẹja kọ̀ọ̀kan nílé ẹja òun lọ́sọ̀ọ̀sẹ̀ tó bá ti dijọ́ sátidé ẹ lọ máa gbé páálí àbí òòjọ́ jímọ̀ ẹ máa gbé páálí ẹja kọ̀ọ̀kan bẹ́ẹ̀ torí pé mo rí pẹ́yìn lẹ́ ń kọ́ ọmọ ń ké ẹ̀ sì ráàyè ṣiṣẹ́ mi àwọn ọmọ ló sì pọ̀ ńlẹ̀ yìí kẹ máa jẹ́ àrámù ní tí ò sínú kùránì kẹ́ ẹ mọ̀ pé ń bẹ́ ń bẹ́ kẹ́ máa mọ dọ́gbọ́n bẹ́ẹ̀ bá dòde kó mọ́ pé ẹni tí ò bá fowó àlùbáríkà ilẹ̀ ọmọ yóò ní lálùbáríkà o ẹ máa mọ kúrọ́ pálí ẹja kọ̀ọ̀kan ẹ lọ mọ gbé lóòjọ́ jímọ̀ nílé ẹja ẹ dákun ẹ mọ̀ bínú èmi nìbá mọ gbé wà mọ̀ ń yé gbélé ní yẹ káwọn olówó mọ̀ ṣe nù. àfà ẹ dákun bàbá alápàtà kan bẹ lọ́jà bẹ̀ ẹ five thousand wọ́n mọ̀ fún yín lọ́sẹ̀ méjì méjì ẹ dákun ẹ lọ gbà ń bẹ́ẹ̀ àpò rẹ ẹ dákun àfa ẹ má bínú bẹ́ẹ̀ bá rápò rẹ sì ó lè kọ́ ló wá gbé bẹ́ẹ̀ ò kéésì ó lè èmi ni mo ní wọn máa já bẹ́ẹ̀ ní gbogbo oṣooṣù àpò rẹ sì kan àtàkó àti garawa ìwà kan ìfàlọ́wọ́ epo pupa kí wọ́n máa fi sí i tí wọ́n ní kó lówó máa ṣe nu ṣùgbọ́n wà láwọn àbá gan ṣàlàyé bólówó làwọn olówó ṣe mọ́ àwọn olówó náà wá ń retí ijọ́ táwọn ó kó mọ́ káwọn tó wọn ná twenty twenty naira àti five five naira lẹ́rìí pé tá a bá lọ bí ìkómọ sí ẹ̀rí mi kí n máa béèrè inú máa ń run mí ni nígbà bá ka gbogbo ọwọ́ yóò jẹ́ bí two hundred and fifty naira kí láì ṣe five naira tí ìyá ti jẹ ìjọ tá kó máa ní àwọn mọ̀mọ́ tó dandan àwọn ò dáwó wọ́n tún àwọn gbogbo ọ̀nà five naira kí ni wọ́n fẹ́ fi ṣe ẹlòmíì fi tọ́ba owó oúnjẹ fẹ́ náwó nǹkan ó fẹ́ ní fẹ́ kó kò díjọ́ kó mọ kò díjọ́ ìgbéyàwó kẹ tó fàáfà ní tẹ́ fún bí wọ́n ṣe ń fún àfáà ní nǹkan ni mo ti ṣàlàyé yẹn àfọwọ́ aráàyè láti mójútó ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run àfọwọ́ aráàyè láti kọ́ ọmọ ní kéwú torí mọ̀ pé oúnjẹ ń bẹ sẹ́wọ̀n pé bébí bá kú onú ìṣẹ́ ìṣẹ́bùṣe àfáà góòdù ẹni tí ó pé àwọn èèyàn pé wá jẹun kò sí elóni àpò rẹ̀ sí ní ìsìn long grain nine thousand lóṣù olówó ṣé nine thousand ló rí ládùúgbò wa àfàǹdẹ́ńbẹ́ èèyàn sì lówó nine thousand àpò rẹ̀ sí ilé onígarawa ẹ̀wà kóńgò ẹ̀wà ní ìsinmi dàgbé three twenty ni three three twenty kóńgò mẹ́wàá nísìnyí bẹ́nu garawa kan ó jẹ́ three thousand two hundred naira three four ni wọ́n ta ok three four plus nine thousand ó dè ló twelve thousand four hundred èló ni wọ́n ń ta ìfà lọ́wọ́ epo epo pupa ẹ́ one thousand two ẹ fi kún five hundred thirteen thousand six hundred ó wá ní lóṣooṣù kí wọ́n máa bá àbá àǹtà ní olóòní thirteen thousand six hundred ṣé àbá ọmọ tí ò wá lé kéwù gan ṣé àbá àwọn òní rìnsẹ̀ lọ́wọ́ yóò wọ ọmọ lé kéwù yóò wọ akàtọ́ ọmọ pé bọ́ ọmọ lé kéwù pé ejoro olówó ilé pé torí kéwì ní fi ń fún ní ti ń fún yìí bọ́mọlé kéwì bá joro kò ní wá mọ́ bọ́mọlé kéwì kan wá yóò wá lọ bí ó ní kò sí káyìdá tó ṣe ní owó rẹ̀ mo ti ra káyìdá tó fún wá jókòó máa kéwì. etí bí wọ́n ṣe ní ká tọ́jú àfáà nìyẹn kìí ṣe pé káwá ṣe máa retí wọn ṣàdúrà àlùbáríkà fún akámọ́ ó sì gba bàbá ńlá ládá lérí ẹ̀ àfáà ẹ máa nígbà tó sàtìrí pẹ̀ lọ́bi jẹ́ ní àwí ọ̀rẹ́ rẹ̀ kan ó lè wá kí kókó ápù wá fún lónà bá ní òun fẹ́ jẹ ápù five thousand yẹn mọ̀ fi ápù tí mo lágbára lóṣù nù kéèyàn márùn-ún wa máa ṣe bẹ́ẹ̀ fáfá lóṣù kan ṣé àfa òun ṣé kò ní mójú tó kéwù wàláì bó bá lo òde tó rí pẹ́ nìkan kéwù jò ń lọ yóò tún lọ jókòó yóò ní ẹ dákun má bínú mo fẹ́ tráfù oṣù kan ó lọ gba kéwù nù yóò mójú tó ń ti ń ṣe kí ló dé báwọn lọ́ọ̀yà fi mọ́ lọ́ọ̀ torí pé wọ́n pé pòun bá dé kọ́ọ̀sì tó ń lùsì kéèsì ilé òun lùsì tọ̀hún òun àwọn èèyàn ní gbẹ́jọ́ wọ́dọ̀ wọn èé sùn sàmọ́ kàwé lọ lójoojúmọ́ ni bẹ́ẹ̀ lọ́rọ̀ àfà so tí mo ń ṣàlàyé ni pé ọ̀nà téèyàn ń gbà tọ́jú wọn nu kò dìgbà pé àfà wa bá ń ṣàdúrà fún bàbá mi tó kú kò bá mu ìwọ ni wọ́n ní o ṣe wọ́ládé sọ́ọ̀lì hin yẹ́dẹ̀ ọ̀la ọmọ tí ń ṣàdúrà fún bàbá rẹ̀ inú wọn fi ní ká kọ́ ọmọ wa lẹ́sìn bàbá kọ́ ọmọ wa lẹ́sìn ìtìsẹ́ góò yìí kíní kan ni ó máa sọ kí kò ní rántí sàdúrà fún ọ bọ́ọ̀lù ni ó máa wò ẹ sì wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa ní ìsìn wọn ò lọlé kí ó mọ́ tó bá ti dìrọ̀lẹ́ ẹni tí ò lè wọn ò ṣe ẹni tó ti pé twenty five years ṣíṣe ń lọ tírénì ní fídì ní ud klọ́ọ̀bù wo ni ó gbà bọ́ọ̀lù fún sunday sixteen ni ó gbà ní àbọ̀dá twenty one wọ́n sì wá báyé gbogbo àwọn tí ń practice lórí fíìdì aud lórí fíìdì st stephen st gregory gbogbo ẹni tẹ̀ ń practice níbẹ̀ wọ́n ti báyé yín jẹ́ wọ́n ti lọ́ọ́ dá football academy lẹ̀ àwọn kóòtù ni wọ́n fi wá mú yàn bí academy làwọn kóòtù ó lọ tí wọn ò ti ní dààmú wọ́n ti kọ́ wọn gbogbo style tí wọ́n fi ń gbá bọ́ọ̀lù látàárọ̀ ọ̀sán alẹ́ ó wà ní kwara ó wà lẹ́kọ̀ọ́ academy ni wọ́n èsì ìsanwó kú ẹ́ kú ẹ́ gbà yàn bẹ́ẹ̀ owó ńlá ni wọ́n máa san so àwọn ọmọ olówó ló tún ti kóra wọn lọ́bẹ̀ gbogbo àwọn michel obi tẹ̀rí pepsi academy ni ẹ ti mú kìí ṣe pé nǹkan gbá bọ́ọ̀lù lóríta kìí sọ ọmọ torí bọ́ọ̀lù wáyé eyín ọkùnrin tí ń gbá bọ́ọ̀lù eyín ọmọ brazil academy ló ti lọ mo ẹ̀wọ̀n pé bọ̀bọ̀ kan léyìn ìdí mò ń ṣàlàyé fún wa ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa lẹ́sìn tó bá jẹ́ bọ́ọ̀lù làwọn ọmọ wa lọ́ọ́ lajú sí wàhálà ẹ̀wọ̀n ò ní ṣàdúrà fún wa kíní Chelsea kíní Man U kíní Arsenal pépà rẹ̀ ni ó mọ̀ wá kí láàárọ̀ bó jí láàárọ̀ kà á ṣàdúrà fún ọ tí èhe wú lórí o sì ní bùkátà sí kọ́ mo ṣàdúrà fún ọ ẹ̀ yájọ́ mo lẹ́sìn kọ́ mo lọ kéw o lè ná lọ́rẹ́ mo lọ lé kéw tí o bá gbà lọ́jú bọ́dún ilé kéw ẹnìkan bí mi ń jẹ́ oní mo ní kó fọmọ sí àlùbáríkà mọ́bìnú o ní mo wá sáà pé wọ́n ń kọ́ kúrán bẹ́ẹ̀ yóò ká o ní ẹjọ́ ṣé wọ́n ń kọ òwe ìsà ń sọ̀rọ̀ òwe wọn ìsà ń sọ̀rọ̀ òwe wọn á rí pé kìí ṣẹ̀sìn lónìí interest sí ìwé òun lójọ́ lójú bọ́mọ bá sì ti kàwé ní ìsìn equation mo mọ professor wa kan ní mathematics ìmọ̀ fi pencil hárí bíi káfíńtà báyìí sétí prof ni wàláì ìwé tí ń fi ń kọ́ wa ní kọ́ọ̀sì náà fi bá dákọ̀ ẹ̀ kó máa mọ̀ra ẹ̀ ìwé nǹkan tó báyìí ó sọ fún mi ó ní kí n gbogbo ń ṣe ń kọ́ ẹ̀ka máa kọ́ àwọn náà lè di lecturer àlọ́ ó ní nóòtù yìí dé master level ní kọ́ọ̀sì bí báàrù bá pẹ́ńsì yé hari <laughs> bí káfíńtà yóò máa rìn kí prọ́fù ni tó bá ọmọ rẹ bá dirú prọ́fù bá ń tí ò bá lẹ́sìn ká ṣàdúrà fún ọ equation ni ó máa wọ́ọ̀kì tí èkú ṣùgbọ́n tó bá lẹ́sìn bó bá ti wọ́ọ̀kì equation tásìkò rún bá tó sí òní kírun yóò rántí ṣàdúrà fún ọ bá sì jẹ́ tọ́ọ̀gì lọ́mọ rẹ̀ yà orí sàárè rẹ̀ ni wọ́n ti máa mutí wọ́n da ọtí sórí sàárè rẹ̀ torí pé kò ní já wọn ó sàn kú rẹ̀ síbi tó yẹ wọ́n ní ẹ sì kú bàbá òun síwájú ilé bàbá òun ni bàbá àdín ni ṣùgbọ́n jọ́ tó bá mutí yóò ibẹ̀ ni ó tọ̀ sí tó bá ti jáde lálẹ́ mo rí ọmọ kan kọ́lọ́hún ṣàforíjì ó bì sí ojú orí bàbá bàbá bàbá bàbá rẹ̀ ọmọ yẹn wàláì ó mu tí yóò obìnrin mo rí ó sì wà pathetic bàbá yẹn jẹ́ ẹlẹ́sìn ẹlẹ́sìn gidi ó bì sí báyìí ọdún wọn ti ilé ọmọ nǹkó mbẹ ṣùgbọ́n bí mo fẹ́ fààyàn ni pé wáládín sọ́ọ̀lì hin ìyáde ọ̀la ọmọ rẹ̀ tí ń ṣe kí ni tí ń ṣàdúrà fún òbí àwọn nǹkan mẹ́ta tánàbí ni yóò bó kùnú ó parí tó bá ti kúrò láyé kò sí mọ́ àdúrà kan ń bẹ táwọn bàbá wa máa ń ṣe gbogbo òkú mùsùlùmí ọlọ́run foríjì wọn wọlé ìyẹn ni àdúrà papọ̀ wọn àtẹnudẹ́ ni sàdúrà fún àtẹnudí òrẹ́ ni sàdúrà fún irọ́ ni kò sókù mùsùlùmí tí òrẹ́ èèyàn sàdúrà fún tẹ́ bá ti ń kírun là ń sàdúrà fókù atahiyatu lillahi wa tayyibatu wa salawat assalamu ala nabi wa rahmatullahi wa barakatuh assalamu alayna wa ala ibadillahi salina àti sàdúrà fún gbogbo òkú àlàáfíà ọlọ́run fún wa àti fún gbogbo ẹrúsìn ọlọ́run tí wọ́n jẹ́ nire bí bá ti kú tí wọ́n jẹ́ ẹrúsìn ọlọ́run tó jẹ́ nire gbogbo mùsùlùmí ń fún wa bàbá ti ń ṣàtàyà pátá so kò sóòkù tí òré èèyàn ṣàdúrà fún ọlọ́run ṣàánú wa ahẹ́ndì ẹ̀mẹ́ ọlọ́run ni. ọlọ́run ní ibùdó sí nínú náà. òun lalágbàtọ́ yín ó burú ní bùsẹ́rí sí àdádúró ń bẹ́ẹ̀ ọlọ́run kó làwọn anú ìyá náà ọlọ́mọjà wọ náà ọ̀rọ̀ mùnáfìkì ti pọ̀ jù ayé àwọn ọlọ́run ti sọ torí pé àwọn ló burú jù àwọn afá nínú sọ́ọ̀tù bá kọ́ra níbẹ̀rẹ̀ nígbà tó ọlọ́run sọ̀rọ̀ àwọn onígbàgbọ́ òdodo àwọn onígbàgbọ́ òdodo àwọn olùbẹ̀rù ọlọ́run ó tún sọ̀rọ̀ àwọn ayé fi sọ márùn nígbà tó torí pé àwọn ní kánsà lára jẹjẹrẹ ni wọ́n àwọn ní ọmọ sọ̀rọ̀ pájú pọ̀ mọ́ ti pàpà àwọn ní ìdá mùsùlùmí láàmú bàbá ti sọ̀rọ̀ ní ìwọ́n tún ti gbé pa wọ́n ti lọ bá àwọn eléégún àwọn mùsùlùmí ti ṣe mítìn òun wọ́n láwọn ò ní jẹ kọjá ń ta lọ́la o ó ti tọ́ ti tó lórí àsìkò ọjọ́ ti lọ wọ́n ti lọ sọ àwọn kan bẹ níjókòó iná ò lè ti ṣe bẹ́ẹ̀ rí o tó ní ẹni àdúgbò yín tó àsáré lọ sọ fún ṣífù pé ṣífù yẹn ìwọ ni ìríjú sí fún pé àwọn yúùtì mọ̀ ti ṣe mítìn pé wọ́n ní jégún ó kọjá ń bí lọ́la ó lẹ́ pé kìí ṣe pé àwọn fẹ́ lu eégún náà ọlọ́run ṣàánú wa dáadáa wa ọlọ́run níjó bàjẹ́ àlékún dáadáa ọlọ́run kó ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa اللهم ربنا آتنا في دنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار والسلام عليكم ورحمة الله tó wà ní ààyè òfo ayé tí mo ló wà òfo ànábì ò kárí àṣàlátùn gangan ni mò ń sọ lẹ́ẹ̀kan pẹ́ nìkan lánàbì wá fún un ó wà nu tí àkàn tá à ń pè ní jàwáìrù lè máa ní ibẹ̀ lọ̀rọ̀ ń wà èèyàn gbọ́dọ̀ ṣe nam ratu ẹ àbí ìsọkúsọ eléyìí yàtọ̀ sí wọ́n wí o tó bá lè ka tí rí ń bẹ̀ sódìé nam abá. So aleykum salam sọlátù ibrahimiya ni ká máa kà ẹni bá ní sọlátù kan tún dáa ju sọlátù ibrahimiya lọ fún ní lálàrí ní kó fún ọ ní sọlátù yẹn bẹ ẹ̀yin bàbá wa tẹ ké o ẹ̀yin bàbá wa lọrin bí ẹ bá ka kùránì tán kí ni máa ké yóò ké lálàrí yóò ká sì máa wí yóò ké rìsálà yóò ké ìsíyà ẹni ó bá lè tẹ̀síwájú yóò ké rìsádù sálíkì yóò ké asálù mọ̀dáríkì yóò wá kí mùdáwá náà ó lọ ga gbogbo tí àmọ̀lìkì ẹni bá lè tẹ̀síwájú yóò wá kí mú àtá ẹni bá ti lè kí mú àtá dàfa àgbànú muftinu samara dání sẹ́ríù ni samara dání sẹ́ríù rìsálà yóò ké àwọn èèyàn bẹ́ẹ̀ bá ti lè ké ẹjú gbogbo tí àìfún pé kó bá yín fà sàlátù mi jáde ńbẹ̀ tó yàtọ̀ sí Ibrahim ayé pé kò lè rí ọlọ́run ṣàánú wà fáà aleykum salaam. ẹ eh, eh, ọlọ́run mọ̀ sàn án bàbá wa ẹlẹ́sàn ẹ eh, àníyàn wọn dáa pọ̀ wọ́n sì gbìyànjú níwọ̀n bá bọ́lọ̀ ń se fún wọn a bàbá wa ṣe wá lójú kòkòrò nẹ́bílẹ̀ òru mẹ́rin sálámà méjì fátíà kan méje méje lórí ìlú kọ̀ọ̀kan ni ti títí tí ṣùgbọ́n kò sórin haruna àtàká tí ò sí lórí ẹ̀ lìgálí mùkáíbà òdíǹjó kódà gbogbo ewì tí odùláyé rẹ̀ mú tó kà gbogbo ẹ̀ ló mọ̀ yóò á máa kọ̀m̀plé pé náà sálí náà wùlé afa <laughs> àwọn bàbá wa olùgbìyànjú ni wọ́n ṣùgbọ́n kò é ṣe súnà súnà ànábì ni pé ká lọ ká sámú mọ́sálásí tó ń ta àwọn lèmọ́mù ọ̀lẹ́ ta níyì kèésì sáwọn lọ̀lẹ́ àwa ọmọlẹ́yìn wọn lọ̀lẹ́ torí tí àwọn lèmọ́mù wọ́n yan náfìlà lè wọ́n fá abẹ́mọ̀ lèmọ́mù mi ẹ̀mọ́ ìsùn lóru tí lè mọ̀ ṣùgbọ́n tó wá ń kó òun yan náfìlà bó ṣe yẹ kó yan ẹ̀yin ọmọlẹ́yìn nígbà tí yóò bá ìwọ̀ ẹ̀yìn kò ní bẹ́ẹ̀ nìkan bẹ̀ mọ́ tó bá kàtà sálámà alẹ́ kọ́ra ń tu láì tó wá wẹ̀yìn yóò kàrí pé kò sí èèyàn mọ́ṣáláṣí máa wọ́n lèmọ́mù ìlàhùkún ìlàhùwà ìdún láìlà ìlàhùwà àràmọ́nù rọ̀yìn alágbà torí ẹ̀yin lẹ̀ jẹ́ wọ́n ní ẹ̀yin ẹ̀yà arímọ́lẹ̀ mọ́mù lọ́wọ́ pé lè mọ́mù ẹ mọ́ káyà tó gùn bóyá wọn ò ní kà ṣùgbọ́n bàbá sì wá kí báyìí tán náà ètò akí wúruwúru tó bá dòru tá bá jí àmọ́ ní fìlàní rákà méjì àsàlámọ̀ méjì àsàlámọ̀ títí tí èrè wá iye tó bá wù wá láti yàn bó ṣe méjì ló lè yàn bó ṣe mẹ́rin ni kó ṣe mẹ́fà ànábì ò fà á là yẹn ni wọ́n pè ní nafla mutlak nafla tu mutlakọ kò lóòkà ó sàmọ èèyàn méjì méjì bí ó bá ti wá rẹ̀ ọ́ sí torí kèé súyàn ìkàn mọ́ rẹ̀ èèyàn ni tàbí bóyá àsìkò tó tó fẹ́ jẹ sàárì ó dùn àdúró ń bẹ̀ tó jẹ méjì náà ló lè yàn ó yàn méjì kò ní fọ́múlà fákùrọ̀hù máa tàyà sárọ̀ mi ni èyí tó bá ti wá rọ̀ ọlọ́run nù kúránì lọ́ọ́kà ẹlòmíì wà ní ohun tó fẹ́ kà sí ó sì mọ kùránì ká àwọn nígbà láàyè ń bẹ fẹ́ ni ó mọ kùránì ká tí ò ha sí rí kó kùránì lọ kó mọ ká sótìyé wallahu ta'ala alam náà mùsàlámù ẹlẹ́kẹta nu bẹ̀ náà ni. kí ni ìgbàgbọ́ Yorùbá nínú ìgbàgbọ́ Yorùbá sí àwọn àjẹ́. ọ̀rọ̀ yóò yé mi ìta ẹ̀sọ́ ọ̀hún ni pé kí ẹ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ yín dáadáa. àwọn ìbára ẹ̀ àtàwọn àtẹ̀lé pààlọ́. ok. bẹ́ẹ̀ wọ́n lè rí ìbọn sí oṣù tí àwọn ọ̀rẹ́ ok. àfáà ni àwọn Yorùbá wọn gbàgbọ́ pé àjẹ́ lè pààyàn wọ́n sì lè rí nǹkan téèyàn ò rí kìí ṣe Yorùbá nìkan àwa tá a lọ skul gan gbà pé àwọn dókítà rí ń tààrí àgbà táwọn sáyẹ́ntìsì torí wọ́n bá gbé máikróskóòpù ẹ̀jẹ̀ wa ní ìsìn wọn ó sọ fún wa pé ee ni wa àbí so kìí sàjẹ́ nìkan ní mo rí ní táwa ò rí tá a bá gbé microscope wá rí bẹ́ẹ̀ bá gbé telescope yóò rọ ọ̀kan tí wò ó rí abẹ́ ẹ̀gbọ́n ni bẹ́ẹ̀ bá wà lórí íńtánẹ́ẹ̀tì ní ìsìn pẹ̀lú kọ̀ǹpútà yóò mọ ọmọ Amẹ́ríkà táwọn tó jókòó mẹ́wọ̀n ò rí mo fi yín sọ pé kéèyàn gbàgbọ́ pé nìkan rí ní téèyàn ò rí nǹkan èsì aburú ń bẹ ṣùgbọ́n tọ́lọ́run ò fi mẹ́nìkan kẹ́nìkan wá lẹ́nu ẹnìkan mọ́ èyí ò bá kú wọlé Islam kí kọkọ màá kọ̀kọ̀ náà kẹ́nìkan máa sọ ọjọ́ téèyàn ó kú kẹ́nìkan máa sọ pé ah sótíyé kò bá kò sẹ́ni tó kẹ́nìkan sọ pé hmm, kádàrá ẹni yìí kò síṣẹ́ ó kọ́ pánẹ́bìtà ìmọ̀ kọ̀kọ̀ sọ ọ́nù kùránì ànábì náà ẹ̀ káwá gbà pé nìkan lè pààyàn bàbá ńlá arọ́ ni ọlọ́run sọ fún wa nù kúránì pé yóò yí wáyù méjì ò ló ń pààyàn ló ń jíyàn ibi tá a ti mọ̀ ni pé ẹni tó lòun fẹ́ pààyàn gan yóò kú kó tó di jọ̀hún tó fẹ́ pààyàn àmọ́ rí bẹ́ẹ̀ mo rò pé so látara bẹ́ẹ̀ gbogbo Yorùbá lẹ́nu wọn kò pọ́lọ̀ ló dá wa ṣùgbọ́n wọ́n ya pa ẹnu ta ní ń pààyàn àwọn kan gbà pé bàbá ninety years old ọdún mọ́kàndínlọ́gọ́rùn-ún bàbá àwọn wá kó àwọn èèyàn ní ah, àwọn ayé ló pa ọmọ rẹ̀ tó wà ń lo èbó ni wọn ò fẹ́ ó délé bá wọ́n ti mọ̀ pé ọmọ rẹ̀ kan 99 ninety nine fa ọdún mọ́kàndínlọ́gọ́rùn-ún ó kú wọn nítorí ọmọ rẹ̀ tó lè lu èbó ni wọn ò fẹ́ ó padà wá bá pàápàá níkàrẹ́ ó kú àfi kí wọ́n rí nǹkan kan wa ìgbàgbọ́ àwa mùsùlùmí ni pé ọlọ́run ní àwọn mùsùlùmí ìjọ̀hún àwọn àfáà bàbá ńlá wa ti jọ̀hún nílẹ̀ yorùbá gan gbà pé àjẹ́ ò lè pààyàn ń lo owó yorùbá tó ní àjẹ́ tó wọlé àfáà orí ibi ìrèdé sí torí pé àwọn àfáà ń kú àwọn àfáà ò ní gbà pàjẹ́ yẹn ní ń pa wọ́n gbà pé kádàrá ọlọ́run ní àsìkò ẹ̀ ló tó ló bí òwe àjẹ́ tó wọlé àfáà orí ibi ìrèdé sí lọ́dọ̀ àwọn kèfèrí ń jọ̀hún tí wọ́n rò pé àwọn làwọn ń pọ ọmọ àfáà tá a fà gbà ni ṣe bọ́ ọmọ ànábì ń ànábì òṣè sọ fáwọn àjẹ mọ̀dínà ẹ̀ tí ọmọ mi lẹ̀ ó gbọ́ rí ọlọ́run ṣàánú wa wasalaamu wa rahmatulah.